الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وقائدنا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته Ọ̀pẹ̀lẹ̀mọ́ ọlọ́run ọba, ìkẹ́ ọlọ́run ìfẹ́ rẹ̀, kó máa bá àlẹ́wọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. Ìkẹ́ náà kí ó máa lórí rẹ̀, kó máa bá ara rẹ̀ ànáni. صلى الله عليه وعلى آله وسلم بكنا وتما بعد مجد àwọn tọ̀lá rẹ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ olùtẹ̀lé náà ní àwọn ọ̀pọ̀lọpọ̀ dáadáa tí wọ́n sílẹ̀ ti ọlọ́wọ́n bá ìdíje ọlọ́pẹ̀ ká ìdè ìdókítà nílẹ̀. lẹ́yìn náà òní ní ọjọ́ àlùfàmì èyí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ mẹ́jọ nínú oṣù Ramadan títí oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tí ìjọba lẹ́rọ Muhammad sallallahu alayhi wa sallam tó di ìpèjì ọdún àti ọdún ọ̀gáǹdínlógójì zero eight zero eight zero nine fourteen thirty nine ètò ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogún nínú oṣù May oṣù ẹlẹ́ẹ̀ka nígbà tí ọdún yẹn náà ṣe àtọ̀lọ̀ ọdún méjì àtọ̀lọ̀ ọdún méjì ti ní ogún. ní ìtẹ̀síwájú nínú tẹ̀sí ìwà tí a ń bá bọ̀ wá ní mákèjì nàwáyé ní agbègbè atẹ́yìn ní ìlú ìsirẹ́yìn. sọ́rọ́sọ̀ ìbákọ́rọ̀ òun náà là ń bá bọ̀ wá ètò tẹ̀yí pé áyà tí a ń ké bọ̀ lánàá òun náà ní áyà ẹlẹ́ẹ̀kẹta dín ní àádọ́rin akadidi tóbi dé àyà ẹlẹ́ẹ̀kọ́kàndé ní àádọ́rin. nípa bí àwọn ọmọ ìsirẹ́lì bí ọlọ́wọ́ bá ti bá wọn láti ẹgbẹ́ tí wọ́n pa màálù látọ̀bí àwọn àtẹ̀wò àwọn ọ̀sá àlẹ́ ìdílé rẹ̀. èyí báyìí ó náà láti ti gbé ọ̀rọ̀ wa òun náà ní ayé ẹlẹ́gẹ̀dẹ̀ ní àádọ́rin òun náà láti gbé ní ṣàkóso àádá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق ويخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون

ọlọ́run ti ọlá rẹ̀ lọ́dún lọ ọlọ́run ti àlàyé fún wa síwájú ní ìtẹ̀síwájú nínú ìtẹ̀síwájú tí a ń pápọ̀ lánàá nípa ìdíjí àwọn ọmọ ìgbìrẹ̀lẹ̀ tọ́lọ́ wọn bá pa wọn láti rẹ̀ wọ́n lọ pa màálù látòrí àwọn àtẹ̀wọ̀ ọ̀hún sáà rẹ̀ èyí tó ti pé ìdí pàtàkì lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti pa wọ́n láti fún ọkọ̀ màálù lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá wọ́n wá tọ́ka wá sí lọ́wọ́ ọba tó fẹ́ yẹ wọ́n. wípé wọ́n ti. bàbá ìṣòro náà ta ọ̀pá-ìjà òfìnà wọ́n lọ́rùn ìjùmọ̀ tó wọ̀ ní ọjọ́ ìṣòro náà nígbà tẹ́ ń ẹ̀mí kan ẹ̀yọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ ní ẹran nígbà tá ẹ bá ẹ ní gan ọ̀rọ̀ yìí tọ́lọ́ ọba ìlẹ́kì ọlọ́pàá gbé nígbà tá ẹ pa ẹ ní àtùmọ̀ yìí gbé ayé àtùmọ̀ láti ànẹ́gbọ́ pápá ìtọ́lọ́ ọ̀pọ̀ àní mọ̀hálà àní ànẹ́bí ọlọ́wọ́n wá ní pé kọ́mọ abẹ́lé ìran wọn létí ike wọ̀dí ọ̀dà ìtọ́wọ́n náà ta ẹ̀rọ ní ìgbà tẹ̀ ẹ̀ka ìdí kan ọ̀rọ̀ yìí ọwọ́ àti ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá ti káàkiri sọ̀rọ̀ bá wà ní ọ̀rọ̀ tó máa sọ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n bẹ láti kọ́ àtìlẹ́yìn lọ́nà bá wà ní wàhálà báyìí sọ́dọ̀. ọlọ́wọ́ bá obìnrin yìí rán àtìlẹ́wọ̀ káwọn àti sọ̀rọ̀ àti sọ́dọ̀ ọ̀n jẹ́ iṣẹ́ ó tilẹ̀ nípa tuntun sí wọ́n ti síwájú wa síwájú kí àtàlù tó lé wọ́n ti dé. ṣùgbọ́n tá a bá pe ìjọ ní ìjọ kan ṣoṣo ọjà gẹ́gẹ́ bí ara ti ṣoṣo ni kò sí bí wọ́n ti lè ya kúrò lára wọn ara wọn. bẹ́ẹ̀ ni tẹ́tẹ́ ni àkọ́kọ́ àlékún wọn ká bá ti gẹ́gẹ́ bí iṣẹ́ ní ìgbẹ̀yìn wọn ni. torí wípé wọ́n kọ́ wọn dé pàpàrà wọn níbi ìlú. wọn ní ẹrú kan onígun ní gbígba ẹrú ó dàpọ̀ fún mi àwọn onígun ní ẹrẹ́gbẹ́ wọn dára sí ẹ ìbí ẹsẹ̀ kí ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ara rẹ̀ gbọ́dọ̀ fún akọ́ àwọn wọ̀nyí látàrí àtẹ̀mí Musa alayhi salatu wa salam òun náà lè tẹ̀lé ti tẹ̀lé ọ̀rọ̀ tó wá lórí àwọn ẹ̀ma ìṣẹ̀lẹ̀ ní wọ́n ń bẹ lójú ayé àtẹ́bí wa kò ká má tọ̀rọ̀ bá wà lẹ́yìn wà lábá nínú ọ̀sán ọlọ́run ọba ìdíje ọlá ọwọ́ ń sọ fún àtẹ́bí sọ̀rọ̀ àtẹ́tà pé kọ́ra àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ní kí wọ́n bẹ lásìkò rẹ̀ kọ́ra wọn létí wọ́n ní wọ́n ọlọ́run ni ọmọ sí ẹ̀yọ́ ọmọ ìsirẹ́lì nígbà tẹ pààyàn nígbà. àwọn tó ń ti bẹ lójú ayé àtẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pààyàn nínà ṣùgbọ́n torí pé àwọn tó ti wájú wọn nínú àwọn ìsirẹ́lì tẹ̀sí wọn ti lè wá sí ọmọ pẹ̀lú kọ̀ríkọ̀rí tẹ̀sí àwọn bàbá ńlá bàbá wọn ti. tọ́ ìgbà tẹ pààyàn ní ọlọ́run bá ti kọ́kọ́ bẹ́ẹ̀ fún wa padà ọ̀sìnà ẹ̀wá tìtìrà yìí èdè kọ̀ọ̀kan pa lágbájá lọ pa ilé wọn kọ́ ilé ìtàkùn lọ pa padà ọ̀sìnà ayé padà fáyọ ẹ̀ tìtìrà yìí olóyè kò ní o dà bí ọ̀hán náà ṣe é tó ma oníkàlùkù òun náà ní ti ẹ̀sùn tí wọ́n fi ń gbà wọ́n ní ìdá ìkẹ́fẹ́ sí tọ́ fi tọ́ ní kálukú ló kálukú yẹ kó bẹ́ẹ̀ wọ́n yẹ kẹ́lẹ́ wọ́n yá ó sì fi ẹ̀sìn náà sẹ́yìn sí èmi kọ́ làkàtà jẹ mí. débi sọ̀rọ̀ nígbà tí wọ́n ti pa ẹni tó ń pa láàrin rẹ̀ tán láàrin ìdílé méjì tó gbajúmọ̀ àtúntò jẹ́ ìdílé méjì tó wuyì oníkálukú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ìrọ̀lẹ́ síra wọn wípé ẹnì kejì lọ́pàá ìdílé báyìí lọ́pàá láàrin ìdílé méjì tó bí ilé kan tó sọ pé ìdílé báyìí lọ pa àwọn ọmọ tó àwọn tó ń la apá yìí kàkà ni wọn pa débi pé fìtínà kò ti ṣẹlẹ̀ náà. ìgbà tí fìtínà tọ́wọ́ abẹ́rẹ́ wà á lọ ní ilé amúnsá ọba wa bá nẹ́ẹ̀tì wọn mú sáré ìsọlá tó sọlá wàkọ́ọ̀lẹ̀ làwọn anẹ́tì mú sọ wọn pé iná lọ àyà kókó àǹtà ìgbà ọlọ́wọ́n bá ti parí láti pé kẹ́ ẹ pa màálù títí débi ayé àtàkàdé lára wọn wá bá nàbẹ musa bẹ́ẹ̀ anabi musa ti sọ lẹ́yìn ọgbẹ máa lọ lọ sí wọn pa tí wọn fi mọ pàtó dalẹni náà lọ pa arákùnrin mu wa wà lọ ìgbẹ́jọ́ ọlọ́run mú jáde gbogbo tẹ̀ pamọ́ nípa wípé ta ló pa ẹni tó kú pa ọmọkùnrin ara rẹ̀ tó kú pa ṣùgbọ́n náà ọba ìdíjọ́ lá ló ń sàfihàn rẹ̀ wọ̀ gbogbo ìfẹ́ pàápàá yìí ọlọ́run ọ̀rẹ́ ìfẹ́sán nípa wípé ọlọ́run ọ̀padà ṣe àdáyẹrí ìjáwúkọ ìsàfihàn arákùnrin tó pa arákùnrin yìí. wọ̀dáni kẹfẹ́lẹ́ ayáti làásìmà àmì tó tóbi lọ́lọ́run ọba ìlẹ́fẹ́ ọlọ́run ló pàṣẹ rẹ̀ láti fi sàfihàn ẹni tó pa ẹni tó pa láàrin wọn àlẹ́ tí ìbàjẹ́ náà á fi rọ̀ òun náà ní àlàyé lọ́nà ọba ìrẹ̀kẹ́ ọlọ́sọ àmì tọ́lọ̀ sọ nínú gbólóhùn yìí pé ọ̀pọ̀lù náà ní owó kò bí bá a pín ha ọlọ́ni àwọn sọ pé ọkùnrin kókó kò bí bá a pín ha ẹ̀gbọ́n apá kan màálù náà oríkèé kan lára rẹ̀ ẹ̀jà kan lára rẹ̀ ẹ̀fì náà òkú náà àlùkò nínú wọn lọ ẹ̀tún pàtẹ́kùn fi oríkèé kan tàbí yàrá kan àbí kí ìtàn lára ẹ̀ máa lé kó fún òkú yẹn kó náà lọ́wọ́ lọ́wọ́ pàṣẹ bẹ́ẹ̀. ìgbọ́dọ̀ pàṣẹ àtọ́rí kiri wáyé láti pàṣẹ ìmí ti sẹ́mà káàkiri ní wáyé ní ti tọ́lọ́ ọba ilé ìjọ láti máa fi ránṣẹ́ táwọn ti jẹ́ rẹ̀. ọlọ́wọ́ àti láti fi nàbí ìlú ayé wọn sáré ìgbọ́dọ̀ wà wọ́n bá kọ́lá musa ilé ìjọba rẹ̀ gbólóhùn tí torí kọ́ náà wọ́n wá sí pàtẹ wọn ní ọ̀rọ̀ musa àlẹ́ ìsọ̀rọ̀. gbọ́dọ̀ ọ̀gbọ́n iná tó ní kókó mo bẹ bá rí ha ló wá tẹ̀yẹ aṣọ wípé ẹ̀ nà ẹ̀ fi na òkú yẹn ìpín kàlà ẹ̀rọ náà ó dàbí ẹni tó ló wọn náà wọn bá tọ́lọ̀ tó wọn ní ọ̀hánmá lọ́lọ́ lọ́wọ́ àlẹ́ ìsọ̀rọ̀. nígbà tí mọ́lá kùn jìbìrì láàrin ìsẹ̀lẹ̀ tọ́ba wọn bá nàbì sọ́lọ́ anabi òní ti bẹ́ẹ̀ ní kí mọ́lẹ́kùn ìwé ìlú ti parí kíkí àlùkò àti tí yóò fi hàn mọ́lẹ̀. ọlọ́run wá kó ànábì lẹ́kọ̀ọ́ nínú sọ́mọ́tò ìyá mọ̀ wípé làwọn hàn èsì ní níta níta níta níta lálẹ́ ìnà àlẹ́ ìdá ẹja mọ́ àwọn olùkọ́ ààrẹ wàhíbà ọ̀nà àwọn olùkọ́ ààrẹ tó ń mọ̀ ní ìnà àlẹ́ ìdá ààrẹ ọlọ́ni pé dáàtọ̀ káwọn ẹ̀mí ní ìdá ẹgbẹ̀rún náà ti dá sí wọ́n sì máa yí ahọ́n rẹ nítorí ikú bí kájú láti gba àlùkò àdìgbẹ ọmọ alákòjì bí wọn àlè ìṣẹ̀dá. yẹn ni kí adájọ́ sọ̀rọ̀ máa rẹ kọjá yóò ti ṣe ẹnu rẹ ní ìṣe tọ́pẹ́ hákùrá ni wọ́n ti fi lè rẹ má ti máa yí àwọn olùkọ́ dájọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àlùfáàdì ọ̀dọ̀ ọlọ́run lọ́wà wọ́n kò áánà kíkà rẹ̀ náà wọ́n náà là ní wàhídà ọ̀rọ̀ náà ó ta bá wá ká lò áánà fásitì lò áánà tẹ̀lé kíkà rẹ̀ tẹ̀lé kíkà rẹ̀. ibi pẹ̀lú ọ̀rọ̀ náà ó ta bá ká àìfi kíkà yẹn lórí àwọn àtọ́ ló ti wá mọ́lẹ́kùn tó lé àlejò ìṣẹ̀lẹ̀ tó lọ́sọ̀gbọ́n lọ́sọ̀gbọ́n tí a bá ti ń kà á bí ẹni kó mọ ọlọ́run lọ́sẹ̀ kí ni o bí ẹni kọ́ lọ́run ní ìka láti kò yẹ ṣùgbọ́n amálákòtò ló ní ìka ṣùgbọ́n kọjá kọ́ lọ́run ọba ni wọ́n ká lọ́ni táwa ti ká fún ọ pàtẹ́bẹ́ àánà ẹnu ọmọ tẹ̀lé ìka tó mà ní iná lẹ́yìn àbáyá lẹ́yìn àlàyé rẹ̀ ó yé yékéyéké ọ̀dọ̀ àwọn ọlọ́run wa ilé ìjà ti jẹ ẹ̀kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìgbégbà tí olùkọ́ ẹ bá kọ́ lẹ́kọ̀ọ́ yóò ti di pé lọ́mọ ẹ̀kọ́ dáhùn tó mọ̀ náà kó ṣe kíni o tó pè. kéde kí olùkọ́ ọ̀fẹ́ ẹ̀dí parí náà ló ti ń hàn lẹ́nu rárá ó ti òkè ó ti òkè jáde. torí pé ìtọ́ ó ti hàn lẹ́nu ìpìlẹ̀ ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ kó ní ma tó parí ẹ̀ àti pé ìpìlẹ̀ ẹ̀kọ́ ó náà ní alẹ́ ẹni tí ń kí ọmọ fi àwọn ọkọ̀ pẹ̀lú dákẹ́tà máa bọ̀ lẹ́yìn ìgbà tó bá ti dáńtì náà gbọ́ ìwádìí òtún ṣe kí ni o láti fi ọlọ́run fi lè fún àdébọ̀ Muhammad lọ́nà àwọn ọkọ̀ àdébọ̀ wàhálà wàhálà lọ́nà ọkọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́yìn mo sì fi pé ní àtẹnudọ̀ wà náà lẹ́kọ̀ọ́. ọlọ́run wá ní pé fakọ́lìnà oníkùnrin mi bá wí ha a sọ wípé ẹkún ẹ̀yà kan lára màálùú náà dènà òkú tẹ̀sí àti kíta rẹ̀ lọ́pàá lára yìí yìí bọ́lá wọn wípé ẹ̀kọ́ máa dún náà ẹ̀kọ́ yà kàlà àti ẹ̀sìn òkú yìí. òkú tí wọ́n ní fún bí ẹ̀yà lórí ẹ̀yà ara màálù yìí ọlọ́wọ́ bá ẹ̀dẹ̀ kan lọ́sọ̀ ẹ̀yà náà wà. ọlọ́wọ́ sọ fún wa bí bọ́yá lójú fún ni àbí tàn àbọ̀ àbórí àbórúkú ẹ̀yà títí lára rẹ̀ ọlọ́wọ́ bá ẹ̀dẹ̀ kan lọ́sọ̀ tó jẹ́ pàtàkì ẹ̀yà yóò òkú yẹn tètè òkú yẹn ló jì wàá kọ́kọ́ náà káwọn àgbà pé ìjọ náà lọ ọkàn rẹ̀ ni wọ́n mú ti kọ́kàn rẹ̀ ní abáyé ọ̀tọ́ fún akásọ̀ kóyì àtúntọ̀pẹ́sẹ̀ àtúntọ̀pápáyé àlùmọ̀lẹ́ ọlọ́ọ̀ni fún ẹ̀yà lára rẹ̀ lára wa wọn ni ìgbà tí ọlọ́wọ́n bá wá ní fún ọmọ ẹ̀yà kan lára màálù náà wọ́n fi náà òru náà ọlọ́ni kẹta nígbà yóò ní ìlà mùsùlùmá ó dá báyìí lọ́wọ́n bá ìdíkan láti máa ń jò ìgbà tí wọ́n fi nà á ẹni òkú yẹn bì dìde ó sì sọ pé lágbájá lọ pa ni ó sì kú padà pété pé wọ́n tọ́jú ọ̀sẹ̀ ti lọ́wọ́ lórí tí wọ́n fẹ́ mọ̀ lásán òní ẹni tó pa òkú náà ọlọ́run ti fẹ́ lu àmì fún wọn láti fi hàn wípé wọn ọlọ́run lágbára àti jí o àti kíkọ́ ló kò fi ọlá ọlá tó wà fún àtẹ̀jú amúsá àyè ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run fi. ọlọ́run pé kàdáàlìkà yóò ní ìlà àwọn ọ̀dà báyìí lọ́lọ́run ti máa yí o. ayé mímu ìyá ìta àgbà yóò ní ìlà àwọn bọ́lọ̀ ṣe jí òkú ìkú yìí bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ máa ń jí àwọn bẹ́ẹ̀ ló ti jí wọn bìkálí máa ti wà ṣíra ní gbólóhùn kan ṣoṣo lọ́wọ́ gbogbo àwọn òkú ti dìde mú sáré ìgbọ́dọ̀ àwọn ẹ̀ àtìkú ti pẹ́ àwọn tó tún ti kú ti pẹ́ sáájú tiwa náà wọ́n tún bẹ tọ́ gbólóhùn ti wá fẹ́ lójú wọn ó rọrùn púpọ̀ ọlọ́wọ́ ti wà. alùpùpù yìí lè lọ síwájú ebi àmì lọ́lọ́wọ́ fún wa láàmì ọlọ́wọ́ bá lágbára kó tí o ọ̀pọ̀. àmì bíi má àmì bíi má ń bẹ nínú sọ́lọ́tù yàtí tọ́lọ́ọ̀gbé kalẹ̀ tọ́lọ́ọ̀gbé sálàyé nípa kó wọn lọ ìrònú lágbára kó wọn wọlé ní o kó wọn wọlé tí o. ó sì ń bẹ nínú sọ́lọ́tù yàtí ọlọ́run náà lè fi hàn ipò ńlágbára ohun tí o wọn bẹ lọ sọ́tọ̀ sí àwọn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́lágbára láti fi kó tí o wọn máa ní wíkì títí níbẹ̀ ọlọ́run ọba wa nínú àwọn àmì tọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́múwa nínú Al-Qur'an al pàápàá jùlọ nàbàdìdájọ́ nínú Suratul Baqarah. ọlọ́run tí ọlá rẹ̀ tẹ̀sí lọ ó mú àdùbà láti sàtúmọ̀ ebe ọba tó ti lé yìí ọgbà padà pọ̀ láti gbé olè tí o. ayé àti ọlọ́run ọba ìdíje ọlá ọlọ́run bá ti sọlé ìlú wa ọ̀nbẹ nínú ayé ẹlẹ́ẹ̀ẹ́ kejì ọlọ́ni pé pátákó nàbí ìgbà ìwọ́pọ̀ tó àwọn àdá. wọ́pọ̀ tó àwọn àdá fàlàyà tuntun máyò bí tuntun máyò bí tuntun ẹ̀yìn tuntun. ọlọ́ni pé pátákó nàbí ìlà ilé iṣẹ́ mẹ́ta ìgbàgbọ́ tọ́lọ́ wọ́pọ̀ tó àwọn àdá òkú nìyí tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ìgbà kan tí wàá bọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn àtìkò kan nínú ìgbà kan tí wàá bọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn láàmú yẹ kó mo ṣe yìí náà ọmọ ni òde ìgbà kan sáà ẹ ò ń bọ wá pẹ̀lú lọ́nà bàbá wa kíni o ìlú kíni yẹn wá sùhánà lọ ọlọ́run bá fi gbé o ọlọ́run tó kulẹ̀ jẹ́ tẹ́lẹ̀ wá àyà gbọ́ ọlọ́run bá yẹ tó ń bá yọ ní gbogbo lẹ́yìn ọlọ́run bá yẹ tó ń bá yọ ní gbogbo lẹ́yìn ọlọ́run bá bá pa yín tán ọlọ́run bá yẹ lẹ́yìn ọlọ́run wá tó yé ní wáyé kìlá náà ó máa yẹ lẹ́yìn ní gbogbo jáde ọ̀hún ọjọ́ rẹ̀ gbogbo yóò padà ọlọ́run bá yẹ lẹ́yìn ọlọ́run ó sọ pé àjòkù nígbà tá a ti tàn yín ara lẹ́yìn náà a tó ń jókòó nígbà tí mo ti tẹ̀lé ti wá lára nínú ìyá wa. tó ń ma àtẹ̀yà tó ọlọ́wọ́ bá ẹni tí ọlọ́ba yẹ̀ wá nínú ìyá wa lọ́ba tẹ̀lé ti wá lára ẹ̀mí ẹ̀ náà la bá títí títí tàbí délé ayé lẹ́yìn bàtà délé ayé tá lọ́rùn bá yọrí gbogbo lẹ́yìn náà ọlọ́wọ́ bọ́ọ̀lù pa yìí àwa máa bá ìtẹ̀mí ikú àfàkù láyé tẹ̀mí tá a wá fàkù láyé tètè pa àwọn fáìnàlì ìhà àgbàjọ gbogbo ọ̀tán rárá gbogbo ọ̀tán ìnà máa tó ń pọ̀ lónà mí dárí àmàlì ìdá dárí ìfowópamọ́ àwòrán ṣáà á di. akó ìdílé akíndé sẹ́la kó o àpò òdìdí ìdí àdìdí iṣẹ́ ìdí wàhálà ìdí àdìdí tó. àwa lọ sí ìlà àdáyé ìdáko wa ti ilé ilé ilé orí rẹ̀ sábò àwọn ọ̀ṣà yẹn tàbí ilé ìmọ̀nà ẹ̀kọ́ sí ilé ìtọ́kárí ẹ̀kọ́ bá ṣe dáadáa. àníwò ìgbé àdìgbò ìdáhùn rárá táwọn èèyàn máa ń lérò bẹ́ẹ̀ ní ìta báyìí ọlọ́wọ́ ọ̀gbẹ́ wọn itu tètè nílé pada jiwa padà jí wa nínú sàárè ìgbé màlàká ni wà bá wa màlàká ni wà bá wa nínú sàárè bagi jí wa wọn béèrè ìgbésẹ̀ nígbà tó bá ti ní ẹ̀ náà tí yẹn bá ti yé ké ni ó yà sùn oorun dara gbogbo olọ́dà wa nígbà tá a wá wà ọdún ní amásùnmọ́ ọlágbára láti fi tiwa padà láti fi kàtúntà láàyè. nínú àmì tọ́nà tó fún wa nínú tọ́lọ́tò ìbátanwọ̀ òun náà ní àmì tọ́nà ọba ìdẹ́kẹ́ ọlásọ yìí pé àwòkàn lẹ́dí máa rán àlà àkọ́wé àti wọ́n ní akọ́wé àtùn àlà òun ṣì náà. قال أنا يحيي هذه الله بعد موتها فأبعده الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال هل لبثت مئة عام فانظر إلى قرآنك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نتلوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير àpẹẹrẹ kejì nìyẹn ọlọ́ni àwùjọ àti ẹni máa wọ alẹ́ akọ́rìà ó dàbí gẹ́gẹ́ tó kọjá nínú kan wàlíyà kọ́ wíyà tó nyàlá oṣù ha àwọn aráàlú ìdí pa wọn ìlú ìdí dàkúrò àwọn ẹni ibẹ̀ ti kú ọwọ́ àwọn gbogbo láàrin ìjọba yìí á àná yóò ní àbílá òwá ìdàgbà oṣù ha bóòlù wọn ti fẹ́ di gbogbo ìlú rẹ̀ yìí wọn ti kú ní àwọn ẹni ibẹ̀ tètè pé ìdọ̀gà lọ́lọ́wọ́ jì ṣùgbọ́n àwọn èèyàn nítorí kó lè mọ báwo lọ́lọ́wọ́ ti di wọn ọlọ́wọ́ àwọn ọ̀dọ́dọ́ fúnra ara rẹ̀ lámì fúnra ara rẹ̀ wa àmà dáhùn mọ́ òní àtàrà ní ọ̀rùn má bá ẹ̀ta kù ọlọ́wọ́ bá bá pa òun náà kó ju ọgọ́rùn-ún lórí má bá ẹ̀ta kù lẹ́yìn náà lọ́lọ́ bá ti di kọ́ọ̀lì àti àkùlà ọlọ́ni ọdún mélòó ló lò ìtẹ́jú mélòó lò àsìkò mélòó ló bẹ̀ kọ́ọ̀lì àlàbí ètò oṣù náà mo lò ọjọ kan mo lò kan wọn nígbà tó ti jẹ́ sásìkò tó sáájú tọ́lọ̀ dị òun ò ọrụ ó ní àwọn bá àtọ̀ yọ ohun kó tiẹ̀ gan tán òun tàbí o ọlọ́run wa tó fún bí àmì lára lára àsìkò yẹn náà bákan náà ọlọ́run tó fún lánàá sẹ́nu pa bàbá lẹ̀ yorùbá wọ́n ní iye ogún ọdún àti tí wọ́n jó ní lọ́wọ́ àkólé tó yẹn lọ́wọ́ abẹ́rẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run ló ti lu ọgọ́rùn-ún ọdún wọn ń sọ kẹwọ́n ṣàrọ̀ bí kàlámù yàtà sáńnà arákùnrin ìgbà tọ́lọ̀ tó wá pa ọlọ́wọ́ apá ọ̀pọ̀ pé hundred years in century ọlọ́dún kó ló bẹ̀ ẹsìn bẹ̀ tó kùn oúnjẹ bẹ̀ tó gbé dání nǹkan mímú bẹ̀ tó gbé dání kú náà bẹ̀ ọlọ́wọ́ apá ọ̀ ọ̀pọ̀ àpòjìjọ hundred years ọgọ́rùn-ún ẹ dákun ẹ jẹ́ àgbèrè àwa o nígbà tó lọ́ọ̀ pa ìdílé nìkan yìí kó ti kí láti ọ̀nà kọ́ ọ̀dọ̀ náà ọyà ìdá ìdá ìdá tí lakẹ́ sọ fọ oúnjẹ tí ò lẹ́nu tí ni ó ti ó ti pẹ́kipẹ́ ni ó ti bàjẹ́ abọ́ yẹn gan wọn nírí mọ́ tọ́wá yẹn pé ní ọ̀rá ni ọ̀rá gan ti kọ́kọ́ jẹrà wọ́n ti lọ́ọ̀rì jẹrà yẹn tipẹ́tipẹ́ ọ̀rá gan ní títò sí mọ́ àlọ́wà ọlọ́wà ni pé pàǹdọ́rẹ́ nílà ọ̀rá ní kàwọ́sà ọ̀rá mi ká lábíyà tàbá náà wọ́n jẹ rẹ àti ìkànnì mu rẹ lábíyà tàbá náà ayé lámì ìsọgbọjà oúnjẹ yẹn wà ní fresh kó ti gbé káàkiri lásìkò ọjọ́ oúnjẹ ọgọ́rùn gbọràn ọdún tó ju wa lọ láì fún mi ta ọwọ àwà ní fìdíǹdì bó ti wà lákòókò etí ò lẹnu ọlọni bí ìyẹn lórí wà ń kọrin nílà ìmárìkà ọyà wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ti kẹ fún un ó ti jẹ ó ti jẹ ra ikú lásán ló kù ọlọ́run ti fẹ́ tó ní ọgbà kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní kó jẹ́ ọmọ abẹ́ níbo jẹ ti wà lákòókò ọjọ́ ìgbà tó wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ pé a kẹ́tẹ́kẹ́tẹ́ lórí báyìí òun náà ti wá pé mo ti kú síbi ìyè sọdún kan ìyè sọdún mẹ́wàá ìyè sọdún ọdún ìyè sí àádọ́ta ọdún yàmá òjijì ọgọ́rùn-ún ọdún bọ́lá ọ̀sẹ̀ pẹ̀lú ìṣòro ọlọ́run wá fẹ́ fún ní yàrá mi ọlọ́run yìí wọn kúrò nílẹ̀ lẹ́yìn lọ́ọ̀nù wọn yà máa wí fún kẹ́tẹ́kẹ́tẹ́ yìí kẹ́yìfà ní wọ́n ń ṣe lò ha nínú ha nínú kẹ̀rọ àmì kẹ́yìfà ní wọ́n ń ṣe lò ha máa wò bá ti kójọ bá ti tó papọ̀ tó ń máa dájú ha aláàmà lẹ́yìn náà tá a bá tó papọ̀ náà tó wá fẹ́ràn wò sẹ́mọ̀ bí màá jìjì lójú tiwa tọ́jú pé ìfi ọlọ́run bá tọrọ wá ti ti kọ̀ tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ kí àtẹlẹsẹ̀ ojú báyìí ojú kọ́ tẹ̀lé egun tọ́ tẹ̀lé gbogbo ẹ̀ wá ti kẹ́lẹ́ ti tẹ̀tẹ̀kẹ́tẹ̀ bá dúró ṣàánà mọ́ ẹ̀ ọ̀pẹ́ wọn ti bẹ́ẹ̀ lórí lórí system ẹ̀ wọ́n kà sọ kẹ́lẹ́ tí wọ́n kà máa sọ pé ẹran ti wò ẹ̀jẹ̀ ti wà omi ti wọnú ara rẹ̀ ó náà mú pèsè ti báyìí ṣé bọ́lọ̀ ti tó egun yẹn tó léra wọn báwo egun yẹn ti máa wà lára ṣé tu rẹ̀ náà fi fi ẹran lọ́nà ọmọ ẹ̀yẹ kẹlá tó sọ ti kẹ́tẹ́kẹ́tẹ́ tó tó àlàyé falama daba ìyá dala wo nígbà kẹlẹ ìwà máa tó ní bọ́lọ̀ tó dé ọ̀là àlàmù ànàmọ́ àlàmù bọ́lọ̀ hàn sí mi ó ti dábí lójú bí ọba yí ẹnu bí òye ni pé ànàmọ́ àlà olùṣe ìkọ̀dé ọlọ́run lágbára ní sẹ́mi gbogbo àmì ẹlẹ́gbẹ̀ẹ́ nínú àwọn àmì tọ́lọ́ ń wá ọlọ́ni nínú láyà tó tẹ̀lé ayà ìgbàgbọ́ fúnra rà ọlọ́dún wáyé tọ́lá Ibrahim rọ́bì arídì kẹ́yìfà tó fi èlì máa wó tá ọ̀là awàlà tó mi ọ̀là bàlà wàlà ìní ọ̀gbọ̀n ní nàkọ́lbí ọ̀là fàkọ́dọ̀ àwọn àṣà من الطير فطرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن ثم ادعهن يهدينك سعيا واعلم أن الله عزيز حكيم ọlọ́run tí ọlá rẹ̀ kàdé lọ ó ní wọ́n yín kọ́lá ìmọ̀ nínú ìgbà tí àtẹ́kọ̀ọ́ ìmọ̀ nínú alẹ́ ìṣòro àti ìṣòro àti tó ń sọ báyìí ọlọ́run ọ̀pá yín pé rọ̀bì áríní káyé fàtó yìí mọ́ ó ta ẹlẹ́dàá mi fi hàn mí báwo ló ti fẹ́ jù bóòlù ó ṣe yí gbogbo òkú náà ọ̀hún àdáwà làwọn tó gbé ọlọ́run tó o nígbà kan pé mo lè ti bẹ́ẹ̀ tó o sì rí nígbà kan mo lè ti bẹ́ẹ̀ àbólú yóò pàtàkì àmì ọ̀ka ni kọ́ọ̀lá bàlá omi bẹ́ẹ̀ ni mo mọ̀ fún ọlọ́run ìdè agbára ẹ̀ka oṣù wàlá ilé ẹ̀kọ́ máa ń nàkọ́lé bí ṣùgbọ́n mo fẹ́ kọ́ kàdé tó balẹ̀ tó tún jù ẹ̀ ojú mi mọ̀ fẹ́. kọ́ọ̀lá fàkọ́ bá lọ́wọ́ ìrẹyẹ mẹ́rin bí ká sọ pé pẹ́pẹ́yẹ ká ní tòlótòló ká sì lógóńgò ká sì lájẹ. ìbílẹ̀ yìí bẹ́ẹ̀ ti dìbà mọ́ ọlọ́ni lọ́wọ́ akọ àtàmínà fọ́ ìrìkọ́ tó wọ́n ná ilẹ̀ ìgbà tó ń padà àyàlá kó lè jábàlẹ̀ mí kùnà àpamọ́ tọ́ba ti wá pamọ́ dàwọn papọ̀ kí wọn kó kó dàwọn papọ̀ àbí ẹ̀kọ́ tọ́ba tó yẹ wá ti kí sán mú ẹ̀jẹ̀ tó lóko mo rí pẹ́pẹ́yẹ síbẹ̀ tó dé báyìí nìyí ọwọ́ akọ kan adìẹ kó fìdí kó mú ìfún ògòǹgò kó kó síbi kó báyìí bí àwọn ọmọ yẹn wọnú ara wọn sókè bẹ́ẹ̀. tó ń bàjẹ́ òun wá bá pé ògòǹgò yá sí gàgàtà ya gbogbo ẹran yóò jọ ìbàdàn yóò wá bá ògòǹgò tẹ̀kí ni yóò wá bá kó apẹ̀tọ̀ lọ́tọ̀ lọ gbogbo ẹran yẹn káàkiri òkè ìlú náà jọ ìlú wà bá bẹbẹ fẹyẹ yóò wà fọ òfin àjẹ yóò wà fọ wà á lẹmu àná lọ́la àti ìlú àti mọ pé dájú ọlọ́run ọba bí ibi ìkórè gbogbo tọ́da ni àlìhàkí ìmọ̀lọ́lọ́run ọba tí gbé kàtá ìfọ̀yẹ. wàlá ìtawá láwọn ọmọ àwọn àyà nípa wípé bọ́lọ̀mọ́ tó jí wa tó rọrùn bọ́lọ̀ láti fi kúrí bẹ́ẹ̀ á pàṣẹ sí ìta sí ìdójú. bọ́lọ̀ lágbára ojú o bá gbára rẹ̀ tọ́lọ̀ ń fi ṣe gbogbo nǹkan wọ̀nyí agbára kọ́lọ́ wọn sọ fún ìgbà kórìí bẹ́ẹ̀ kórìí bẹ́ẹ̀ náà kí làwọn àti ìgbà kórìí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yẹ wà rí bẹ́ẹ̀ rà ọ́ á sì ká tó jẹ. ilé máa fọ́ra rẹ̀ sára ẹ̀ pọ̀ ní. lórí ẹ̀sùn tó fi àhà ẹ̀mí bẹ́ẹ̀ jẹ́ ní gbé bẹ́ẹ̀ jẹ́ lè dé wá sí náà sí náà sọ́kọ́ yá sí kọ́kọ́ rárá ọ̀ tí wọ́n ti tẹ̀tẹ̀ bọ̀ wọ́n ti o. tọ́lọ̀ bá sọ pé ilé wù ní yóò wù dáa. tó agbára ọlọ́run bá tó ní pọ̀. sàwọn bíi máa ń gbẹ ní sọ́rọ́ tó yà sí. ń gbẹ ní sọ́rọ́ tó ní hajj káwọn sọ́rọ́ tó lù mí lómi àmọ́ gbogbo àwọn kan sì yí. tọ́lọ̀ fi sàlàyé gbogbo sí dáwà tọ́ ọlọ́run ọba ìlẹ́kì ọlá ó ń sàlàyé fún wa síwájú nínú àyà náà wípé àkọlé náfọ́rí mú òbí máa ń rí ha àwa sọ fún ànẹ́bí musa wípé wọ́n sọ fún ọ pé kó fi ẹ̀yà ara kan nínú màálù náà fún òbí lu òkú tó kú tọ́ba ti fi lù kàdáàní káyọ̀ ní ìlà àwọn ìmọ̀ ọ̀tá báyìí ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa báyìí lọ́wọ́ ti ọlọ́run sì máa fi àwọn àmì rẹ̀ yọ máa fi àwọn àmì náà hàn yìí yọ máa fi wọ̀nyí tẹ̀lé bàjẹ́ tó ti fi yóò lóye tí ó ti tẹ̀lé aká yìí pẹ̀lú ọ̀rọ̀ náà àti ọ̀la rẹ̀ lọ́tọ̀. níbi bàjẹ́ tó awàrí wípé ọlọ́run ti ọ̀la rẹ̀ gbàdúrà lọ ó ti àlàyé tó tóbi fún wa nípa agbára rẹ̀ nípa ìdí rẹ̀ ọlọ́run bá sálàyé fún wa nínú tó ṣe pé mi àtẹnì kọ̀ọ̀kan wa ọjà ìwòye wa láti máa mọ̀ yìí pé ó ti tọ́ lódodo ọ̀rọ̀ ọlọ́run ọba ìrẹ̀lẹ̀ ọlá láti ṣe gbogbo àwọn ọlọ́run wa ní kò sí lè òun ti bẹ́ẹ̀ fún yín kí ni ìdí tó ń wọlé làálẹ̀kùn tààkìlò ayé lè ájílẹ̀ àtàkìlò àyìnlá àdàbọ̀ tààlà nítorí ìkẹ́ni ló yẹ kọ́ lọ́wọ́ bá nípa àyà àti nípa àwọn àmì rẹ̀ àmọ́ ọ̀nà àtẹ̀sí gbọ́ yẹ. níbí báyìí wọn á ní pé àìjà kó ta kí lóòrùn wọn ní yàtọ̀ ọ̀fẹ́ láàrin àlàáfù wọ́n zàgáàbò àlàáfù àti àzàgáàbò yàtọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ti jẹ́ àlàáfù làákàyè ètí ń jẹ́ làákàyè òun ni maya yà kúrò ìsánà àfẹ́ ni máa láyà bági òní tí ọmọ pọ̀ di ọmọ nìyà láti ṣe nǹkan tí ọ̀tọ̀ kò ṣe. Dàákà yìí òní tí ọmọ pọ̀ di ọmọ nìyà láti ṣe nǹkan tí ọ̀tọ̀ tí ọ̀yẹ kò ṣe. Ẹni tá a bá ti ń rí tẹ́gbẹ́ gbogbo ìwà yẹn ìwà tí ọ̀dà gbogbo nǹkan tí nǹkan lọ́ba ń dènà ìdìbò nílà kan. Dàákà yìí lọ́kọ̀ ìgbìmọ̀ ṣe ìjọba tàbí gbà kan fẹ́ẹ́ ṣe làkẹ́ ọ̀sẹ̀ wọn sọ pé a tó ti dà kó sí tí wọ́n bá bọ́ bẹ́ẹ̀ kọ́ àkà yìí. ṣùgbọ́n àtàkàrù ọgbọ́n nìyẹn lèyẹn ti ní làákà yìí tó ní ní ọgbọ́n. àzàkà òun náà ní súràtù ìbàdíhà pẹ̀lúpà kéèyàn yára yára ti máa ní àkótàntà tó takọ́ sí ìsìnkú àwọn olóyè rẹ̀ wọn kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kíá exam ọ̀sẹ̀ kíá ni ọ̀sẹ̀ kí ló lágbájá ó ní òye ó ní òye fífi yẹn ni pé ìtètè máa gbọ́rọ̀ yìí rẹ̀ já kámákámá bẹ́ẹ̀ bá ti fi sọ̀rọ̀ báyìí ló ti máa wo kíni tó ń lè fi wílé zaka ni ṣùgbọ́n akílù òun ni kéèyàn kàn ní tó lè fi ọtí àti mọ́tẹ́tì ọ̀dà tọ Ọlọ́run bá tí ọlá rẹ fẹ jùlọ ètò torí ẹsẹ lẹ́yìn òun náà ní pé kí wọn lè bá àjẹ ní tó ṣe pé wọn ṣe dáadáa yìí wọn fi jáwọ́ wọn fi jáwọ́ kó níbi máa ṣe tọlọ́run bá ẹni pẹ̀lú sẹnu pé nínú tọlọ́run bá ẹni pẹ̀lú ọlọ́run jẹ lọ́wọ́ nínú àwọn àyùwà yàrá àyè nínú tó bá tó yàrá òun náà ní wàlá dákọ́tò lónà ń sàlàdé àwọn ọmọ ìlànà ìhà ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tọlọ ti fi balẹ̀ lé wọlé àti bẹ́ẹ̀ tọ Ọlọ́run ti ṣe kápára wa kó tẹ́lẹ̀ wọ fún wa wọlé àtàkọtò ló àrùn tó dà pọ Ọlọ́run lẹ fún wa ráyè àdéhùn Ọlọ́run ni àti Ọlọ́run Ọlọ́run ọba ìgbésẹ̀ lọpọ àwọn tó lọpọ alátẹlẹ báyìí nígbà gbọ́dọ̀ para wọn tọ nítorí bẹ́ẹ̀ Ọlọ́run wá jí òkú yẹn táwọn tí wọn ń serú sẹbẹ kó lè ṣe làákàyè pé á àrùn gbọdọ̀ ṣe tí ọ̀tọ̀ tí ọ̀yẹ́ ká ṣe tí ìyẹn bá ṣe bí àṣírí ó ṣe tún jọ́ kan náà lè àwọn àǹfààní tá a wá ní wọn áyà àǹfààní náà pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní tóbi ọlọ́wọ́n bá حيث أسند الأمر إليه بصيغة القائم لقوله تعالى كقوله تعالى إن الله يأمركم أن تذبحوا tọ́ ọlọ́wọ́n ọba ìlú ìjọba ti tóbi rẹ̀ kó tóbi púpọ̀ ọlọ́wọ́n ọba ìlú ìjọba ọmọ ó ń ṣe àbíkì lọ́bàrà rẹ̀ òṣùwọ̀n arọ́pò orúkọ ẹni tó ti tó gẹ́gẹ́ bọ́lá ọba ìlú ìjọba ti tọ́nu ayé mi pé iná lọ ayé ayé ó ti dáadáa ọ̀pàtẹ ẹni pé jàmúrò ọ̀pàtẹ yẹn ó túmọ̀ yìí pé bìbí ẹni ẹni tó arọ́pò orúkọ ẹni tí ò sí ní tí ò sí ní tòsí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ sọ pé iná máa yàwó kó máa tẹ̀lé wá yóò nàkọ́. bákan náà ẹlẹ́ẹ̀kejì ó sì túmọ̀ yìí pé lápẹ̀rẹ̀ níbi alákọ̀ọ́kọ́ yìí náà ó túmọ̀ yìí pé ẹni tí sọ̀rọ̀ lè kó lè wà níbi tí ọ̀rọ̀ tẹ̀lé òun náà ló ti lọ̀rọ̀ tí ó sì máa lo arọ́pò orúkọ ẹni tó ṣe pé ọ yàtọ̀. nígbà tí a lọ sí abẹ́òkúta wọ́n lọ sí kọmíṣánná yìí kọmíṣánná yìí ẹni tí ẹ bá jẹ́ máa sílù báyìí ìṣẹ̀lẹ̀ bá jẹ́ ọmọ ọkọ̀ àgbè olùkèké mẹ́rin àti yọ ọmọ ọkọ̀ àgbè ọmọ àgbàlẹ̀ màtọ́lá àwọn ẹni tí kàn máa ẹlẹmi kama kò wọn nyuma súnmọ́ masalasi dáadáa yìí tẹ bá bá ní títí kọ àgbé kọmíṣánná gàdé ni wọn ti débi kọmíṣánná tẹtẹlí wọn tí ò lè tẹtẹlí wọn fún ẹ̀tọ́ tẹtẹlí wọn máa gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí òní ti wọn ni wọn ti bá sọ̀rọ̀ ẹ̀tọ́ ti bá sọ̀rọ̀ ó ti bá sọ gbogbo ọ̀rọ̀ ní ti fún mi ní ọdọ bá gbọ́ gbogbo ọlọ́ọ̀tì ń kẹ́ ẹ̀kọ́ yẹn wọ́n ṣe àwọn wòlíì òun náà ni wọ́n yẹn ara ìdá ló lókun rẹ̀ ìdájọ́ bí ẹni pé kò sí tòsí ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀kọ́ ìmọ̀ ọlọ́run ọgbà ká gbogbo kan níbi tí ọlọ́run rẹ̀ yẹn lọ ọlọ́run ti jọ nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn ọlọ́run wa ní kí musa àdìsọ̀rọ̀ tó fẹ́ wọn sọ pé ọlọ́run pa wọn láti ẹgbẹ́ pamọ́. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tá a rí fọ́nù áyà méje àtàwọn áyà tó ti wá níwájú rẹ̀ òun náà ni pé àdàkọ́ yẹn bá gbé ní sáàni ẹ̀yẹ kíkalẹ̀ àti sáàbà àlẹ́dí tó a ti ìdá ọgbó ìlẹ̀mọ́gbé ọmọnìyàn kọ́mọ lu àwọn ọkọ̀ àwọn sábàbí yóò di káwọn olè bẹ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí a bá fẹ́ ṣe kẹfẹ́ kan sábàbí tó dáa yóò di káwọn olè bá kan yẹn èyí ò ti o èyí ò lò tàbí yóò dìbò lè gbọ́ ìròyìn lọ́ba fẹ́ sọ fáwọn èèyàn. ẹ̀rí tó fi kiri sí ní ọ̀nà táwọn èèyàn máa ń gbà wọ́n. táwọn èèyàn bá ti ẹ̀fẹ́ ta sílé kú. ó tẹ̀lé ó ó ti tẹ̀lé. pé yóò ta sílé kí lọ tẹ̀lé àbí ìrìn jẹ́ síbẹ̀ jẹ́. à ìyàn gbọ́. àà tàbí wọn kàn kọ́ kalẹ̀ pé ìròyìn níwàjówàjó à ẹ́ ìlú àwọn òkè kọ́dà ìròyìn tó tó kánjú ni kò sẹ́mo pé èèyàn fẹ́ gbọ́ làbárí àwọn sábàbí tó lè jẹ́ kí wọ́n gba ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn tàbí tí ó jẹ́ kí ìròyìn ọkọ̀ lọ́wọ́ ẹgbẹ́ èèyàn kó lè bá lòlù èyí ó lò. torí pàtẹ́kọ̀ ọkọ̀ sáré sọ̀rọ̀ ọsọ fún ọ pé ìnà mọ àyà mọ́tòkò àńdà ìgbàgbọ́ bá kọ́rọ́ ọlọ́ni ẹ̀ pa màlúù sẹ́mi pé ọlọ́ni ẹ̀ pa màlúù tó ń sọ fún ọ báyìí à ọ̀tọ̀ ní ẹsẹ̀tíṣẹ̀ wọn èrò tí wọ́n tọ́ ni ọ̀tọ̀ ni tí wọ́n bá lọ́dọ̀ àlejò àwọn ọ̀sán àlejò sọ́lá ẹ̀sìn ọ̀sẹ̀lá ni wọ́n kú dàgbà wọn fi à màlúù ebi ara àwọn àtọ́jú pé oníjàlá ti ṣe ni wọn ẹ wò bó ti ta orí ẹni tí wọn fẹ́ gbó lọ rẹ bó sì ti dẹrù tẹsẹ ẹ bá wà yìí á náà gbogbo ṣe fẹ tẹsẹ yìí o tó fi fún mi láti lọ rí iṣẹ́ ìpè kọ á káì àtikẹ ẹbẹ lọ́wọ́ yàtọ̀ sówó á onídìí bẹ lọ́wọ́ dídí o Ọlọ́run ní kó ìyàyọ nù àdámọ yìí yóò nà mí ní wàhálà tí ó gbọ́ ẹrú yẹn yóò nà ẹni àlọwọ á ṣùgbọ́n gbogbo owó kékeré níbi wàhálà ti bẹbẹ á ah, kó dàbí bẹbẹ àbí mọ́tì tẹ̀ yìí tẹ̀ pé wọ́n kà ẹ̀ dín náà ni o gbogbo ní ọba dẹ wá sẹ́wọ̀n ah, pé ńgbà tó tarí ni tó ti kó halẹ̀ bólẹ̀ ah, ó lè pe ah! àwọn tí wọ́n wá tójú ọ̀rọ̀ yìí àwọn tó lọ́rọ̀ ilé wọ́ bóyá kẹ́ ẹ kọ́kọ́ lọ ọ̀bùn mí náà ẹ kọ́kọ́ lọ ọ̀bùn mí àti má jẹ́ àlọ́ ọ̀bùn mí bàbá má jẹ́ àlọ́ ọ̀bùn mí wọ́n ti wo yí fún wa ọ̀tọ̀ ni bàbá ni wọ́n pè yí gbàyà wà ní kíkà rẹ ìdí bá sọ fáwọn olè tẹ tá a bá ti yẹn ti tẹsí mi sí á wàhálà tèmi ní sí mi ní o wàhálà tèmi ní sí mi ní kò gbọ́dọ̀ yí lé mi lórí o tọ́gbẹ́ yí mi lórí lé mi lórí ẹ̀ yóò ní lọ ẹni bá ara rẹ lọ tùmọ̀ ní pé gbogbo tọ́ ẹgbẹ́ mi fún mi lọ́wọ́ á máa náwó wẹ́rẹ́wẹ́rẹ́ á sì máa náwó kìkìkì bàbá àgbàbàjẹ́ tó ní ìtòwúdẹ́gbẹ̀ẹ́ kan ìyówó ọ̀tẹ́ wa a iná gbádùn mi bí èkó ṣe gbádùn ti dà mo rò bóyé ọ̀rẹ́ tó ní pé òun fẹ́ á ń dájú àkàkùn yìí àdúrà yẹn ọba kíkì ọba kíkì tó ti wá sọ fájú àtàwọn ọ̀sẹ̀ ìdáwọn ọ̀sẹ̀ gbé yípa ìlẹ́yìn tinubu lẹ́yìn bàtẹ́ bá ti yẹn tinubu kan gbogbo ọmọ kọ̀ọ̀kan wọ́n bá máa ń ta kínní ẹ̀ fi yípa ìbáyìí báyìí báyìí tinubu àpò wọn lọ ṣùgbọ́n ìlú ti tẹ̀ tẹ̀lé láàrin níta fẹ́ kí kí rẹ̀ yóò dógò bẹ̀ ẹ wà mú apàjẹ tó kú ẹ̀jẹ̀ báyìí ẹ̀ nàtí wọ́n ti tẹ̀ ìparí tẹ̀ ẹ̀ tó káwọ́ lọ lẹ̀ o. sẹ́mọ̀ yìí pé ìgbàgbọ́ olóńgbẹ́ ní ọ̀gbẹ́ tọ́wọ́ àtàtọ́ nàbáyìí ẹ kékeré wọn ẹ ti sọ fún àwọn pẹ̀lú àwọn àǹfààní ẹ wọ̀ fà á ẹ máa fà á wọn ní tẹsán wọn ní gbé ìjọ yà tó balabala ẹ máa fà á àbúrò wọn ti máa sàn níjòkó ọwọ́ ìta ẹwù tó bá ti ẹlẹ́ mi lónìí lọ́jọ́ ta tó fẹ́ ṣe sí àlérẹ́ nìkan tó máa kókó yẹ tá a máa fún lówó tẹ̀pẹ́ yóò ní báwọn ni wọ́n ṣe ń jẹ́lẹ̀ títí bàbá ti di rántí kò lè dẹ́rù bá tó lẹ́nu kò sì látọ̀ fà sí wàhálà ọ̀nà yìí ọjọ́ ọ̀nà tó tó pé pé ó bí ọ̀rọ̀ wọn lọ káwọn ẹsẹ̀ rẹ̀ ọlọ́run pa ẹ̀dá tẹ̀lé kẹ̀ pàmò rẹ̀ òrèbí wọn fàkọ pé wọn rò pé wọn tọ̀ pé ọya ẹlọ kókó náà wà á ti fà sọ̀rọ̀ yóò sì dìde títí kọ́ náà wọn lè síbẹ̀ o ṣùgbọ́n torí wọn fi lè mọ bí tí wọ́n ti ti tó ọlọ́run ká nínú ẹ̀kọ́ sàárẹ̀ kọ́ nínú àwọn ìmọ̀ ọwọ́ tẹ gẹrẹ mọ́rọ̀ àti àgbáyà fún àwọn ọmọ ẹgbẹ́ àti ìmọ̀ ìmọ̀ fi ẹnu àbùkù àti ìgbẹ́nu àtẹ́lu àwọn àdáni wọn àlẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún àlẹ́ ìwọ̀n tá a lè sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wípé àtẹ̀tẹ̀ ẹ̀nu náà àwọn olùwà à tó fi wá pa ni ǹjẹ́ wa di aláwàdà rẹ báyìí ǹjẹ́ ọ̀la tó gbogbo àgbàdo wọn ti tàwájú aláwàdà àdìẹ ẹlẹ́yà pẹ̀lú wọn ti máa wí ni dọ́ọ̀lá lè gbogbo àgbàdo wọn ti tàwájú aláwàdà àdìẹ ẹlòmí ò ní jẹ́ òun láti rẹ̀ dúró láti tàjà máa mú abẹ́ ẹ̀kọ́ tọ́ wọ́n sọ fẹ́ fani bí kò sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń fi wá sí iye tó ń mú aláwàdà fani bí kò sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ tó mọ sọ fún pé àwàdà rẹ kí ni jẹjẹ ọ̀rọ̀ tó lágbára tó tóbi ọ̀rọ̀ tẹ bá wa ọjọ́ ìlú tó jẹ àwàdà àwàdà bákan náà nínú rẹ òun náà nípa ẹni ti dá nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ lọ àwọn àwọn àyà tì í òun náà nípa ẹni ti dá àti náà ti mí náà ti dá ẹni wọ́wọ́ ẹ̀kọ́ wọ́n sáfà ẹ̀kọ́ lè mú ta àyè ìjọba lọ́sẹ̀lẹ́ أعوذ بالله أن أكون من الكاذبين ìmọ̀ tí a ìmọ̀ tí a wẹ́wà àwàdà látọ̀dọ̀ àwọn èèyàn tó mọ̀ fún àwọn ìta wẹ́wà yìí látara ìmọ̀ kàmọ́kàn yìí kò náà ní òun pọ̀ kéèyàn orin ìlú tó tutù orí àwàdà a máa fi àwàdà àwọ̀ àwàdà káwàdà kiri nítorí yẹyẹ tí wọn ti bọ ọtí náà ní ojú àti kẹjẹ abẹrẹ bẹ́ẹ̀ nítorí yẹyẹ ọmọdé ojú pé yẹn ló wọ pátá bá ti bá ti yẹyẹ ó dàgbọjọ ọkùnrin sọkọ ọmọ jẹ kí ọkùnrin sóbì lórí kẹjẹ abẹrẹ yẹyẹ ní ìyẹwò kọ wà nínú ẹ ṣùgbọ́n gbogbo tí ọba máa jáde ní ọdún èèyàn láwàdà ọgbọdọ máa òtítọ́ gbọ́dọ̀ máa jó lórí kí títí mọ kàfẹ sọ̀rọ̀ mọ kàfẹ fi pàṣẹ lẹbi àná rárá gbogbo tí ọmọ jáde kọ máa jó tó lórí náà. torí pàṣẹ fún ọmọ tá a lè sọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ nígbà tí wọn sọ pé tóun fi wá sí ẹyẹ tóun ọkọ mú aláwàdà sani ní mo sáré lọ sí ọlọ́pàá sọ pé àwọn olùbíjáde àti àwọn olùbíjáde ní mo sáré ọlọ́pàá ọlọ́pàá jẹ wà náà mọ òwe òkùnkọ̀lẹ́ tí wọ́n fi ọ̀rọ̀ tẹ̀ ọ̀rọ̀ tó nípa tó pàtàkì tó tóbi tó báyìí pé ẹni wọ́n pa èèyàn kí wọ́n máa fi tẹ̀ ọjà tó kò tán òbí làbá yìí. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwọn àyà ànàdẹ̀mí àlẹ́kọ́lẹ́kì ọ̀ẹ̀dà tó nà kí lọ́wọ́ sàáyà. gbogbo àwọn ẹ̀dá pátá tọ́nà wọn bá dá gbogbo wọn ni wọ́n lù wọ́n sì ní bùkátà sí kí wọ́n lọ sí mọ́dọ̀n oṣù mọ́dọ̀n ìdí pé wọ́n mọ̀ sí tọ́lọ̀. fàyín ni àwọn ọmọ alẹ́ ìsọ̀lá ti ọ̀sẹ̀lẹ̀ lọ́dájú àtẹ́gbẹ́ afọ́fá alẹ́ ìsọ̀lá sáánà ní olè làásìmí mi náà rótólì nínú àwọn tó dídá kò sí dáadáa nínú àwọn tó dídá lọ́wọ́ wọ́n máa dá níkà tó ti bẹ́ẹ̀ ọwọ́ àwọn òṣìṣẹ́ àti oníkìlá ọ̀sìn yìí dáadáa kò ẹlòmíkè yà afá àkọyẹsẹ yẹn wọn da owó abí àwọn ní ìtọ àwọn bàbá yẹn àná tí wọn bá ti tọ́ bá kó bá wọn bá kó jáde ọlọ́run má ti ká wọ jáde má ti wá ní kájú ẹ̀ lọ́dà wọn àbẹ̀ ọ̀ wọ́n ti wá lókè dà ìwà bùn ìwọ̀ dà ìwà abí àwọn tọ́ bá pa owó mọ́tàdé àwọn lọ́ba àwọn lábẹ́ àwọn tọ́ bí ti pa owó mọ́tàdé tọ́ ọ bá fi kó àjáde dúkìá olóde abẹ́lẹ̀ lọ nígbè. àwọn èèyàn ọmọ ẹgbẹ́ débi pé tí wọ́n bá ti sẹ́yìn parí tí wọ́n bá ti sẹ́yìn parí tí wọ́n bá kọjá wájú bá tó o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti yé wọn dáhùn ọ̀tọ̀ fún wọn obìnrin ìtọ́jú ẹ̀mí ọlọ́run bá tẹ́ bá lè ṣe ìgbàgbọ́ ìdí ìṣẹ̀lẹ̀ ní ayé gbàgbà ìgbàgbọ́ ẹlẹ́mìí kan wọ́n ní àti sọ́nà sọ fún wa pé ẹ gbọdọ̀ ẹ gbọdọ̀ dẹ́sẹ̀ sí ẹ gbọdọ̀ tó kẹfẹ́fẹ́ ní jama kéde dépò pẹ́sùn wa ẹ wà kọ́kọ́ kan ni níbi pa alágbájá sùn o ọ̀gbìn àwọn tí wọ́n pè pa alágbájá níbẹ̀ nínú sàárè wọn ti orúkọ rẹ̀ sí wàhálà tí wọ́n bá fẹ́ pé kí wọ́n lò ní wọ́n fi gbé ní wọ́n fi sùn sàárè yẹn wọ́n ti orúkọ tí wọ́n dà lẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n bá ti pé gbogbo ẹ̀sìn ìlú bá ti gbé báyìí tó ti gbé kíní ẹ̀sìn báyìí wọ́n bá gbé tó gbé àwọn wọ́n bá gbé kọjá wájú wá sí báyìí yóò kó ẹ̀tọ́ wà ní orí kátàkà yóò débi bákan náà níbi àkọ́jọ́ ìlú yìí tó bá tẹ̀sí ní sọ́ọ̀rù òkúkọ́ àrùn ìdílé ìdàkùnrin ìjà sọ́ra ìjà sọ́ra sọ́ra ti dùn ọmọ náà àwọn ìgbéyàwó kátó lọ àtẹ̀lé bùkátà rẹ̀ ọlọ́ni yá àìkúra náà ṣe àwọn olókùnkùn kọ̀ọ̀rọ̀ òkè lọ́wọ́. olùwà bùkátà tọ́jú ọlọ́run ní gbogbo orí jẹ́ wàlọ́hùn ọlọ́run ní ìyọrí kámi dẹ̀ ọlọ́run ní àlọ́kọ̀dé ọ̀pọ̀ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀ alihami ọbẹ̀ lẹ́yìn lọ́wọ́ àwọn ọmọ bùkátà ọlọ́run kò sí bá ti gbàgbà tá a kó kò tó táwọn ìwé akẹ́kọ̀ọ́ náà yọwọ́ ìjẹ̀rẹ̀ kó lára wọn sùlánà làwọn sí bí ibi ti dàgbò ti tó tán atótá atótẹ́kù níní torí ẹ̀ ní àwọn akọ́kọ́ wò káàkà lọ́wọ́ ọlọ́mọ àrùndí ọlọ́mọ káàkà rẹ̀ kà ó tọ̀wé dé yìí tọ́lọ̀ bá gba aláfíà kó lára ẹ̀ lánàá yọmọ pé dàgbé o. bọ́dà mi mú sáré sọ̀dọ̀ sọ̀dọ̀ ti tó ìlú ọlọ́mọ lórí kọ́ bá ń gbọ́ ọlọ́wọ́ ọba ilé kọ́lá lórí ti kọ́ ọlọ́wọ́ ọba ilé kọ́lá ní ìlú àlámọ̀rí àwọn náà wà gbọdọ̀ sọ́ra gbọdọ̀ sọ́ra a gbọdọ̀ ríra wa lẹ́nu tó ti tán a sì mọ̀ nípa àwọn ọ̀gá àtẹ̀lẹ́ dàgbàdàgbà náà. wọ́n ní ní ha nínú àwọn ẹ̀kọ́ tó aríkọ́ nínú àwọn àyà yẹn ìsìnkìbá ọba ní ìsọ̀rọ̀ ìjọra ẹni lójú ìgbéra ẹni ga àyìnbó lórí musa àlejò sọlá tó sọlá nígbà tí wọn sọ fún àlejò sọlá pé ọ̀dọ̀ wọn lánà àwọn ọba àwọn àgbẹlẹ dà àti díẹ̀ ní gbọ́dọ̀ wọn bá ìṣẹ̀lẹ̀ ìgbà tí wọn tún sọ̀rọ̀ wọn tún sọ̀rọ̀ ní sọ àtẹ fún àlejò àmúta àlejò sọlá tó sọlá wọn pàṣẹ wọn tún pàṣẹ kì í dẹ́dà lọ́lọ́ ń dá musa ilé ní pé musa lè fi ọlọ́run dá pàṣẹ ọ̀pá musa lè. kàánà wọn mùtàbà ìwọ ní àtìgbàdì ṣe ni pé àwọn òjẹ ọlọ́run kọ dá wọn. wàlẹ́mi ẹ̀kúrú ọ̀sọ́ pé ọdọ ọ̀rọ̀ lánàá ọ̀pá náà tẹ̀lé náà wà. wọ́n sọ bẹ́ẹ̀ awẹ́dẹ̀ ọ̀sán àti ọ̀pọ̀ tó bá gbé lọ́wọ́ wọ́n ní máa yẹn lọ́dọ̀ aláṣẹ́kì bá rí ni nínú tó tún tọ́ka lórí pé wọ́n wọ́n jẹ́ onímọ̀tòmọ̀ tí wọ́n fira wọn ga ẹni wọ́n ga ọmọ wọn lé. òní tọ́lá kò wọ́n mi tọ́lá kò mi Musa bọ́ọ̀lù ní tọ́lá kò mi Musa àti ìlẹ̀ ayò bá jẹ́ lọ́wọ́ máa há lórí ìpapọ̀rọ̀. bíbélì kan béèrè àbẹ̀rẹ̀ bíbélì lọ Musa pé kó sọ fáwọn yóò máa wù ú máa lò. tọ́sí nígbà tó lọ́ọ́ fi dà pọ̀ màálù yẹn kò sí èyí òfin màálù kan wà lọ́wọ́ ní gbàgbà. wọ̀mí ni ha nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nà àwọn àyà ti yẹn onáníta ìwé amúrí alábàárí ìsọ̀rọ̀ ní ìlànà ìyẹn fún àlọ́ ọlọ́run ká ọ̀rọ̀ nípa àwọn ọ̀gbẹ́ wọn láti ṣe gẹ́gẹ́ bọ́lá tó sọ pé bàbá àlọ́ máa tó máa rọ̀ ẹsẹ̀ tí wọ́n bá yín láti ẹ̀sẹ̀ ìkúná ní ìpamọ́ àti wọ́n máa gbá àdìgbà tó ti bẹ́ẹ̀. لم يبتذلوه ومؤتمر بل تعنتوا وطلبوا شيئا آخر وقد بيعجبوا مراولون ولا لقد مراولون وتوا بيري كمين kini tó béèrè kọ́ọ̀lù lọ́rọ́ lánàá ọ̀pá kàyọ̀bá yé nana máa lọ́wọ́ ha sọ̀tọ̀ ya bá abẹ́rẹ́ dàrí kọ́sọ̀ àwọ̀ rẹ̀ fún wa. wọ́n béèrè àwọ̀ rẹ̀ lọ́dọ̀ àti tó ń sàkóso wa ń béèrè lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ní bàyá àmọ́ ayẹ tó lo ayọ́n aláta ànyókèyí ìsàlàyé tó tún jẹ́ àwọn ìṣòro tí wọ́n gbé kọ́ra wọn lọ́rùn wọ́dálí ká àjà mọ́tòlábó bàyá àjà alẹ́ ìbámọ́rọ́ tó àmìlà tó àmìlà tó wọ́n béèrè pé ṣé màálù yẹn ṣé màálù ti tẹ́tí rogo ni àbí kì í ṣe màálù ni náà làbọ̀rọ̀ wàhálà tó ti dé fúnra ọlọ́run. wọ́n mi ní ha nínú àwọn ẹ̀kọ́ tá a rí gbọ́nú àwọn àyà tuntun yìí ànàmẹ́màlà nígbà bọ́ọ̀lì ìlhárùnì mi máa do màálù láti fi dáko àti láti fi fún oko lómi mu káànà kọ̀dé máa máa wú bá tipẹ́tipẹ́ wọ́n ti mọ̀ ṣe yẹn kótóri bá àtẹ̀tẹ̀ wa ní àwọn ẹ̀jẹ̀ tractor tẹ̀tẹ̀ wa wà láwùjọ tiwa tàbí ká tó sọ pé tractor tẹ̀tẹ̀ wa ti ọkọ́ kó àkàbà tọ́ba ti kú ẹyọ kaba yìí ọmọ òkú ya á ilé rẹ̀ nígbà tó ní ìlú mẹ́wàá ká ló ń ti dé níbi tí ilẹ̀ bá ti tẹ́ ní ilẹ̀ ti rọ̀ lẹ́yìn máa ya ilẹ̀ lójú tàbí ẹ̀kọ́ ọkọ ọkọ ní kálórí kú ọ̀sẹ̀ tí ọba ti kú ọkọ kaba yìí ti ní ọmọdé kó o ti ń là náà lọ́pàá tó fi yẹ ìpadà báyọ̀ ọmọ òkú ẹ̀jọ̀ lótó wá pé ọlọ́wọ́n ọba ìdíkẹ́ lọ́tọ́ wá fún wa ní àwọn mọ́tò tó lè ṣe kíni o tó lè jẹ́ ẹ̀sìn wa tó ti lè jẹ́ pé mọ́tò yìí ẹ̀rọ kan náà làwọn lò wọ́n bá tẹ̀lé tí ó lè fi mọ́tò mẹ́ta ní oṣù tẹ̀lé mẹ́tẹ́gbẹ́ lásán wa mọ́ àwọn tó ní nílùú yìí wọ́n ti ní nínú ìlú yìí pípé mọ́tò kan ní ọkọ̀ ti gbogbo àwọn gbogbo àwọn àti bẹ́ẹ̀lẹ̀ kejì ó tún fẹsẹ̀ púpọ̀ kọ̀ wáyé làṣọlẹ̀ ọ̀là tó ọ̀tẹ̀ yẹn àbí àyẹ̀rà wa ẹ̀yọ̀ kan tó bá tó wé á ah! mọ́tò náà ó sì tẹ́ kò sí kẹ̀kẹ́ tí méjèèjì yóò fún wa ti tẹ́ ló ti tẹ́ náà tá a bá rí náà ní ìjọ wa lójú lọ́pọ̀lọpọ̀ káńtó màálù tipẹ́tipẹ́ tí wọ́n ti lò tí ti ro kó tí fi ń dàpọ̀ tí fi ń kókó lómi. táwọn wá ní ọwọ́ tá a fi kó mílíọ̀nù tá a fi kó kúlómìnú wẹ́tíńkà tàbí wẹ́tíńkà tá a fi ọ̀dọ́ àwọn ọmọ mi tí yóò tẹ̀lé ní gbẹ̀rù àti báyìí àwọn àgbẹ̀ káàkiri àti wàhálà. tòmátò tó wà máa ń ṣe ìdájọ́ ti pé yóò gbé èkó ni tó ti gbé èkó ní oògùn náà ẹgbẹ́ fúlẹ́ àti ẹgbẹ́ onídìí àtẹ̀tẹ̀ máa ń sagàjì sagàjì tẹ̀múlẹ̀ tẹ̀múlẹ̀ sọ̀ tẹ̀múlẹ̀ sọ̀ tẹ̀ ẹgbẹ́ ó ti wà ńbẹ láwọn olùkọ́ sọ yìí ó dà àwọn machine tó ti pé ọmọ kọjá ní owó ńbẹ láwọn olùkọ́ ńbẹ lókùnkọ́ ńbẹ ní ara wa láti tó lókì. àwọn oníkìkìrì ká ńbẹ lókùnkọ́ níbi ìwà ìtẹ́jú yìí tẹ́ ẹ bá ní kọ́ kó kọ́ ti rọ̀jò ọba ní kó obìnrin lè fi kọ́ dàgbọ́n wọn bá tó báyìí láti. tẹ́gbẹ́ tí wọ́n bá ti wọ́n bá ti fẹ́ lónà wọ́n pè lọ wọ́n bá ti fẹ́ wọ́n bá ti lò tán wọ́n tó kápára. tọ́ wọ́n ti lo màálù ìwọ́n tó àwọn ẹran ní ìnáwó wọ́n ti wà ní pẹ́tẹ́pẹ́tẹ́ bẹ́ẹ̀ yẹn ti mọ̀mí láàrin àwọn ọ̀dọ́ ti wá síwájú. wọ̀lẹ́ ẹ̀ka ló gbé làwọn ọmọ ti ní àlà wọ́n yẹ kókó tó bẹ̀rẹ̀ àtìkò yìí àbí òsì ni aláì wọn tó lọ màálù láti ìjà wọn lò lẹ́bàá lọ sí ọmọ eré àpárá yìí ní àtọ̀dá ṣàkíńbí bẹ̀rẹ̀ ní sábà pa lọ́sọ̀kè yìí yìí pápá jùlọ àwọn màálù wa wúlé rí wa wúlé rí yẹn ṣe wọn dà kó àwọn tí yàtọ̀ táwọn lọ táwọn wà láwùjọ ẹgbẹ́ màálù táwọn á ní lọ́kọ̀lọ́kọ̀ láwùjọ wa méjì lọ́gbà tí wọ́n lọ́dọ̀ wà lórí ẹ̀kọ́ kéde ẹ ìtàkùn ìjọba náà gbogbo ló náà wọ́n mọ̀ lẹ́yìn gbogbo ló ń bọ̀ ẹ yàgàdà ìdí àná ìdí àkànnà làwọn tẹ ẹ máa ń tọpa tọpọ yẹn tó wọn kọ láàrin màálù gbogbo ló lè tó ní àwọn tó ní mọ tí wò rẹ sí yìí èmi ò ní ní wò ìjọba ní wò ìwò rẹ ò ní òní wò pọ yóò sì yóò sì gbogbo a ìjọba àwọn wa mẹ́rin yẹn ìyẹn sábà ti lọ́dọ̀ wa lọlá ìyẹn bá wọ ilé sábà bá ó lè lé àwọn wa mẹ́rin yẹn kọ dáadáa tọ báwọn yẹn ti tó ń tẹ ìyẹn wọn tó lò wọn ti tó fi di àti ìta wọn tó di pé àwọn ẹni tẹ gbogbo àwọn ẹni tẹ tá a lè kọjá tó ní ní òde. wọ́n mi ní há nínú rẹ̀ òun náà tẹ̀sí ìlànà alẹ́ ọlọ́run ló gbogbo mọ́ wọn. حيث أمرهم بذبح بقرة موصوفة بهذه الصفات التي يعز وجودها ويعزو وجودها ọlọ́pàá wọn láti fi wọn kọ màálù pẹ̀lú ròyìn tó ṣe é pé sòròkú lórí rẹ̀ lára màálù. ọ̀dáàdì kàbí àtẹ̀wọ́ náà wọ́n tẹ̀wọ́ sí tọ́tù fi dé màálù yẹn yọ wà ní ọdún tó wà ní wọ́tọ̀wọ́tọ̀ kò ní dẹ́pẹ̀ kò ní di ọba kékeré dábàá yóò wọ̀ láàrin ìwọ̀ kò ní jẹ́ bá rò ní jẹ́bẹ̀. ẹni bá rò ní kò tó lọ lórí òbí kí ò ní lọ́jọ́ lọ́wọ́ yóò sì tún jáláwọ nínú ẹ̀yìn jẹlò wá ìhàn lẹ́yìn tó gbé àwọlé òun ní ìṣòro náà rè yóò sì máa tún wọ. wàhálà dàgbò nàgbà lówó láti dé òlè àrùbọ nínú àwọn ọ̀rọ̀ ìjọ tó wà ní pé màálù yẹn gbọ́dọ̀ dé ìwọn fi tẹ́lẹ̀ wàhálà àtàkìlẹ àrùtà kò sì gbọ́dọ̀ dé ìwọn fi kúlẹ lulẹ̀. wàhálà dàgbò nàmùsàlámà ó sì jẹ màálù tí ọ náà ayé mí lọ́jọ́ ìpàlú bẹ̀rẹ̀ òun náà ní ìpàlú tí wọ́n fẹ́. wàhálà ìkọ́ nínú lọ́wọ́ àdáwọ́ àọ̀ àwọn tó ti gbọdọ̀ làwọ̀ rẹ̀ ìkọlọ̀ ní láti yàtà bí ha oníṣẹ́ ìmọ̀kẹ́kẹ́ kò ní sí làkàlà rẹ̀. nínú àwọn ẹ̀kọ́ tá a tún ní kọ́ nínú àwọn àyàtì anamọ̀nsádàdà aláyàtì ìdádàdà lọ́wọ́ àlẹ́ ẹni tó bá ti kú ọlọ́run ti kíni o ọlọ́run lè mú un náà. ọlọ́run bá sọ fún wa nínú sọ́wọ́sọ alẹ́ ìfọ́n ọlọ́run kò ló tọ́ àyè gánà ìlà nígbà ní ìsọ̀ ìgbà ìgbà àwọn àti sọ̀rọ̀ ìwà àyàrá sí ìmì kọ́mẹ́lẹ́ náà tó lè sẹ́lẹ̀ sọ̀rọ̀ ìgbà tó mi lọ́wọ́ ọlọ́run kò ló tọ́ àyè gbogbo oúnjẹ pátápátá kàná iná níbà ní ìtọ́ni ẹ̀tọ́ ló dé fáwọn ọmọdé fún wọn jẹ. ìlà máa àwọn ọmọ ìtọ́ni ìlú àdá àdáfẹ́ àyàfi tí bàbá wa níbi ìtọ́ ìlú ẹ̀dọ́gbọ̀n rẹ̀ ti lè wù rárá. nínú bọ́lá ọ̀sẹ̀ oúnjẹ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìtọ́ ìlú fúnra rẹ̀ ti àwọn kàtàkì ní ìlú fúnra rẹ̀ ní oúnjẹ ṣe lọ́lọ́wọ́ ti kíni o lọ́lọ́wọ́ lè mọ̀ ẹ ò bá tí tàbí lọ bá tẹ́lẹ̀ sọ̀rọ̀ àti lọ́lọ́ tó ti fi ọlọ́ fẹ́ mọ̀ gbà wẹ̀ nẹ́bí ni ọmọ gbà rà ní kíkọ́ gbà sí onímọ̀lágbára síbẹ̀ máa gba ọjọ́ mẹ́ta nínú ọ̀sùn òfin fún olóhùn lágbára síbẹ̀ títí làwọn ẹ̀rọ pé máa gba àgbàdájọ́ àwọn ẹni tí láyé àwọ̀ àlè ìsẹ̀lẹ̀. tọ́ba kà ló ti kó sinmi lọ́la tọ́ba kà lọ́mọ náà ló sinmi lọ́la tó ti di ọlọ́wà dúró nítorí ọba àlọ́ ti di ìdájọ́ ọ̀dọ́. ó yà níbi mọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ níbi tó sì mọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ. ìgbà táwọn ẹgbẹ́ sọ pé máa tọ́ àmọ́ àtọ́ ti dàtẹ̀ tàbí yìí ti àgbà lọ́jọ́ orí lẹ́yìn àtẹ́bí sọ̀rọ̀ láti lọ níbi tó kó wá dáká níbi pé balẹ̀ fẹ́ ká àwẹ̀ ìgbẹ̀mú sálẹ̀ ní ti ṣe fi ìrọ̀rùn bí ọdún kìí ti gbà lójú ayé àjẹjẹ ṣùgbọ́n kò tètè tó. ẹ̀jẹ̀ wa ọmọdé àwọn ọmọ àti ọ̀dẹ̀ yìí. àtiwájú sọ pé àdékọ̀dá ọ̀rọ̀ sára pé ilé ìrọ̀ ìṣá wa bá ti ti sọ láti jù bá ti ta wàlà pọ̀ ní àníyá àti ọlọ́kọ̀ láti àti ọlọ́kọ̀ àti mọ́fẹ́mi. والضالين آمين مدهامتا الله أكبر irú ọmọ ní wọn fẹ́ ló lọ pé gbà fúnra rárá o èmi bẹ́ẹ̀ láwọn èèyàn máa ti ọ̀rọ̀ gbọ́ kí máwọn èèyàn máa ké súrátò ní tẹwọn sàrò lásùbà súrátò kọlì lásùbà lẹ́yìn ìgbọ ni lẹba mẹ́jọ ayé ń bẹ lóṣù òdìgbò bèjò dìdí ìlànà ìfọ̀rẹ́sì èmi máa ń bọ̀ èmi sì máa bẹ̀rẹ̀ ní sọlá tó sọ̀bì jẹ̀má tó bá ń ṣe ìfọ̀ ọ̀mà tó bá ń ṣe ìfọ̀ ọ̀mà mo rí ẹ̀ka tó ti kí wọ́n ń ṣe ìfọ̀ ọ̀mà láti lé àwọn sẹ́yìn lé àwọn àlejò ẹni ẹ ti kiri kiri à nítòsí yẹn náà nítòsí lẹ́yìn kùlẹ̀ yìí yẹn ìrírí ni wọ́n ti kọ́ mọ̀ lọ́wọ́ torí pé wọ́n lọ bá ní pélé ọ̀tọ̀ sáré kò ní bá àgbà náà lọ. bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti sọ láti wo ìṣá nínú tàwọn yìí áá yóò ó ti pọ́jú ìbéèrè mo pè é ìgbà táwa kú sí máa dáhùn yẹn pàṣẹ ìdígbéyàwó àtẹlọ gbólóhùn tó ọgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ tí ò ń tọ ọtẹlọ. wọn sọ bẹ́ẹ̀ yẹn múyà kó o ti dúdú ní tọlọ ti pọ ni ọmọ àtàmẹ o ti tọkalẹ bẹ́ẹ̀ àyè ẹ̀kọ́ ìtajọ ti kọlá wọn ni ó yà wọ omi tí wọn bọ yọ ti ọba wa yóò kàn wẹ sì wá dó fún ìwájú ló ń dó tó ń dó láti tó ń dó sẹ́yìn lórí lòkù ìwà ara rẹ pé táwọn táwọn ẹsẹ̀ mi fi síbi kan àná wà wọ́n sọ pé ó tó yẹn kí ìjẹkùn ìrọ̀rùn yẹn tètè gbé ọwọ́ wa lọ́wọ́ líle kókó yẹn ti tọ̀ wá lọ́wọ́ àti nítorí ẹ̀sìn bá ti pè líle kókó líle kókó nítorí ẹ̀sìn bá pè ní rọ̀rùn ìjẹkùn ìrọ̀rùn tètè gbé ọlọ́wọ́ àwọn ọmọ ìbí èmi mùsùlùmí sọ ti jẹ́ ìlè tó á di máa dàpọ̀ sọlọ lórí àti káàkiri àwọn mọ́tò káàkiri àfìrí pé àwọn ni wọ́n ṣe ń débẹ̀ ẹ̀rọ ti pa àgbàlagbàlà rẹ̀ dáhùn tó bá jẹ́ kórópọ̀ aláwọ̀ náà ní ìbámakẹ́ kórópọ̀ aláwọ̀ náà ní tó kórópọ̀ aláwọ̀ láwọ̀. ìmáàmù kẹta tẹ̀lé máa fi kẹ̀lẹ́ láàyà wọn ló ti ah, lọ́wọ́ o ti pẹ́ pọ̀ tí ọ̀wá ní sánà ti fi sọ̀rọ̀ wá yọ ebi láàrin títí di ọjọ́ ìlú àá ó dà kọjá àwọn ayà bíbíbíbíbíbí di sùrọ̀tù dábàá yìí ẹ wò ní ọba kàtó ìpìlẹ̀ náà ẹ̀ ń ta àkàsùrọ̀tù àyà tó ló ti di yàwó àti ẹ̀fọ́ tó dábàá yìí. yàwó ìpàdé ní ìdájà pépé sápé ìrọ̀rùn láwọn pépé ká má ní kókó má la wa àwọn èyí ti ní láwọn pẹ̀lú pẹ̀lú ọ̀rẹ́ láti gbé yẹn nínú ṣe nínú ṣe yẹn tàbí mọ́ ọ̀rọ̀ yẹn tàbí mọ́ ṣe sẹ́yìn sápé líle náà ni àwọn òfin tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ lé bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn àyè láti mọ̀ yí pé gbogbo tọ́nà ti ṣe lẹ́tọ̀ fún wa bí o ti lé wọlé lára rẹ̀ o máa fi àìbẹ́ẹ̀kọ́ nítorí pé ọmọkúgbó tó ń lọ sí ìjọba ìpínlẹ̀ ti tẹ́wọ́ ti tó ọwọ́ àwọn béèrè àwọn béèrè kan tó fi gbé kò ní jẹ́ kí nǹkan yọ ọ̀rọ̀ kọ́ láti. ẹgbẹ́ gbà tó wà lọ sí báyìí pẹ̀lú gbogbo ẹ̀ olùkọ́ wà lábàrá rẹ̀. tọ́ ẹni tó bá lè kúkú mọ́ra rẹ̀ ọlọ́run lè kúkú mọ́ bá ti gbé wọn ṣùgbọ́n wọn là àlàbọ̀ kọ́ra wọn lọ́rùn ìbá ọ̀gá ẹgbẹ́ kíkà wọn nígbà tó ti bẹ̀. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ajaba ni ìṣòro ìlà adájọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ ní àwọn ọdún ayé ìdàpọ̀ ọ̀rọ̀ àǹtàǹtì àwọn wọ́n gbèrò ayé ìdàpọ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ mílíọ̀nù kí wọ́n gbé mílíọ̀nù kí yóò fẹ́ yìí nípa padà wọ́n fẹ́ máa padà wọ́n fẹ́ máa yorùbá tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ níbi àti ọlọ́run láti ti àwọn ìfẹ́ lọ wọ́n wá gbé ní lẹ́kùn sí lẹ́kùn ìpele sí ìpele àkọ́kọ́ tó kọ́kọ́ sí òyìnbí tó kú wá pa lẹ́yìn náà lọ́dà tó bá dé bá abẹ́ ọlọ́run màálù wò ni bá abẹ́ ọlọ́run kí láwọ̀ ẹ̀ bá abẹ́ ọlọ́run bá màálù náà tẹ̀ wá lórí olùsèlú gbogbo àwọn kan wọ̀nyí èròǹgbà pé bí mo fi lè padà sẹ́yìn fún ọmọ máa tẹ̀lé ọ̀gá. nínú àwọn ẹ̀kọ́ tá àwọn àyà òun náà ni èdè ń dá bani ìsọ̀rọ̀yìn àyẹ̀wò kọ́ọ̀lù aláàánà ní ìdàgbé káàkó. àwọn tó ń jẹ ọmọ ìsirẹ́lì nígbẹ̀yìngbẹ̀yìn tọ́ wọ́n padà wá sọ wípé tọ́ káradà wa màtí béèrè fún mọ́tà béèrè wa bàbá tó béèrè bí rẹ̀ lélẹ̀ gan lójú béèrè wa. tọ́ mo ti sọ dúdú fún wa. bàbá bàbá àná òun yẹ kúló lọ́dà tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àlùkáàdà ọ̀gbìn iná ni wọ́n fi àmì ìgbà kan ọ̀tọ̀ wa. ìròyìn tó fi òní bá àbí òtó bá tún wọ́n béèrè ní kí n kí n lọ́dọ̀ tó wáyé wọ̀. lẹ́yìn náà wọ́n fẹ́fẹ́ wá ní gbèsè ní ọlọ́run bá ẹ̀rẹ̀ gbọ́dọ̀ dé ìwé ìfún sí. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ayé àwọn àyà yìí anna lè ní sáàni dáadájú ọmọ ni ìdá alámi ẹkú bá lè kájí ìdá ìyàwó dà lọ́ọ̀nì tí ọba ti gbà mọ́ náà lọ́wọ́ àti ọ̀jẹ́ mi ni awọ lè má bọ̀ lákòókò ọ̀pọ̀ náà kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀yìn náà wò yóò ṣe kó ayọ̀ṣẹ́ sí náà lọ́wọ́ àlẹ́ yóò sùn mọ́ bọ́lá òun wọn. ọ̀yìn náà bá kọ́ ìnàjì náà yóò anábì ní ẹsẹ̀ yìí ìlọ́badé ìrọ̀ wọ̀lá ìlúṣà tàbí ìnà àhàdùn ìlà ọ̀làbà ẹnì kan ò ní ilé gbogbo mẹ́sì kọ́ ọwọ́ tó ní mẹ́sì àti kẹ́sì òkúrí ẹ̀ ẹ̀sìn ní ọ̀gá àníkúrò nínú ọ̀wọ́ lókòrí ẹ̀ àdéhùn yìí máa mọ̀ ọ̀gbọ̀kọ́ ọ̀rẹ́ ọ̀gbẹ́jáde ní kìtàbù ẹ̀sìn máa nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́tà àwọn àyà òun ní tẹ̀sí kí yorùbá ní ìsọ̀rọ̀ ní ìlànà àbúrò nìyẹn ọlọ́run náà wọlé ní gbogbo àwọn ìdẹ̀ra bíi ti fún ìdẹ̀ra yìí alẹ́ ti àjàmọ̀ máa wù bí ha àlẹ́ sọ̀rọ̀ ní fún un bí bàyá ni àmúrè wá kẹ́yìn pẹ̀lú kọ́lọ̀ sálàyé ọ̀rọ̀ tó tẹ̀lé fún un àtà yẹ̀kúnù ẹ̀dá àti ìrọ̀lẹ́ nínú àwọn ẹ̀kọ́ tàbí kọ́ tàṣírò fíkì sábàbí báyìí sọ́ọ̀tì wọ́n mú bàdọ́rọ́ ti fi fíkì ní nẹ́ẹ̀nà ní ọ̀gbìn àbáyá sábàbí ha. ọlọ́wọ́ bá yẹn yọlá ọlọ́ sábà bí ìtàn yẹn lára ìtọ́pà tó ń fi wọ́n pa màálù ọlọ́wọ́ bá yẹn yọlá ọ̀pọ̀ sọ ìtọ́nà tó fi fi wọ́n ètò kọ́ lákòóso àdéhùn ìní ìní náà wọ́n tọ́lọ̀ ti gbé jẹ ọlọ́pàá yẹn láti gbẹgbẹ pa màálù ọlọ́wọ́n kọ́kọ́ gbé sọ̀tẹ̀lẹ̀ wá ní kẹ́yìnkẹ́yìn lọ́lọ́ tó dáa fún sábàbí tọ́lọ̀ ti sọ pé wọ́n pa màálù ajẹ́ pé nínú ẹ̀kọ́ tààrí kọ́ wọn náà ní pé ọlọ́run lọ sábàbí lára sábàbí ìtàlẹ̀ ọlọ́run lọ lára ọwọ́ akọ́kọ́ dárúkọ ó sọ fọ́nrán wọn létí nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwọn àyàtì náà ànàkọ́wò làwọn tó lè sọ̀tọ̀ lọ́wọ́ àyè sọ́nà bọ́ọ̀lù lè mọ̀ sáré ní ìdàgánà yàgò ìdàgánà yàgò rẹ̀ bọ́ọ̀lù rọ̀sọ̀lì ọ̀rọ̀ tó ti tẹ́ bá sọ tó ti tẹ́ fẹ́ náà wọ̀ ní sẹ́lọ̀ tó bá sọ bọ́ọ̀lù bọ́ọ̀lù lè mọ̀ sáré ní ẹni tó ọ̀nà ló ti fi ní rò. ẹni tó ọ̀nà ló lọ́rọ̀ yìí. ọ̀rọ̀ tó jíṣẹ́ kaba sọ ọlọ́tọ̀ mi ìwọ gẹ́gẹ́ fúnra ara tiẹ̀ náà ní àtẹ̀lé kọ̀ọ̀kan wáyé ẹni tá a rántí lọ bá mi bá bàbá alágbájá kọ́ ọba mi sọ fún wọn báyìí ta lọ́rọ̀ sọ ni lọ́mù ẹni tó o àbí ẹ̀kọ́ ni wọ́n wì mo ló ń tẹ̀lé. ọba ni ẹ wá bàtò délé ẹ bàtò ẹjọ délé àwọn tó wọn àti sọfẹ bàbá kúrò sẹ́yìn ìṣe ọ̀rọ̀ tó ti tẹ kaba sọ ẹni tó ń náà ní ṣẹlẹ̀ tó kéde o òun náà ló ní ọ̀rọ̀ yìí àdìgbọn bẹ́ẹ̀ tọba ti jẹ pé pẹ̀lú àtẹ̀yìn tí tọ́nà ní tẹ̀yìn lọ́ba ti fi tẹ̀ lọ́jọ́ pé tí wàá dúró lọ́wọ́ lọ́wọ́ bá yẹn kan pé ọkùnrin náà tó yẹ kó omi bá ń gbé ha sọ fún ọ pé ẹnu ẹnu ẹni tó kù yẹn pẹ̀lú orí kíkan tàbí ẹ̀yà kanú ara màlúù wọ́n mi ká nínú rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tari kọ́ ànàbà wọn láti ọ̀rọ̀ bàbí yí àwọn orí bàbí yí há sàlùkọ́ sí orí kí tí fi lu òkú yìí bí nà lè bàkọ́rọ́ sí lè wẹ́lú màlúù àmọ́ olùdàlá ìbáṣẹ̀ ọlọ́run ní apá kàlẹ́ ní ẹ̀kú ní apá kan bí ọwọ́ ẹ̀yà sáàdì máa ń jẹ ọwọ́ yìí náà pàjà pàjà. ọkọ di àbúhámà ó lọ ọlọ́run pa ìyá yẹn mọ́. wọ́n mú háwàlà tó bá yẹ kọ́ sí ní ayọ̀ ayé yóò mú háwàlà tó lẹ́yìn sàlá ádáì ìgbìyànjú ìsapá ìṣe wàhálà táwọn onítẹ̀sírí kan ṣe nípa pé wọ́n sọ pé oríkèé báyìí ìṣe wàhálà tí ò ní bùkátà sí àní bùkátà tí la fẹ́ tètè tọ́ba tó ní wọn tó ní ọwọ́ àdá ní ìgbésà yìí tọ́yẹ ti apá ní lọ́dà tó kò bá sọ pé lágbájá lọ́ba àwọn ọ̀nà ọ̀bá ẹ̀tọ́ sọkọ́ kàn yẹn lè mí gbà fún ba tó pè lẹ́sẹ̀ ọ̀nà ọ̀bá ara ọ̀ ní bùkátà kíkà mẹ́ta bẹ́ẹ̀. èyí fọlọ́n ọ̀rọ̀ ìrìnlẹ̀ lọ́wọ́ fún ara rẹ̀ sàlàyé bẹ́ẹ̀ nínú àyẹ̀kọ́ta rí kọ́ àdàbọ̀ yẹn ọkọ̀ àdàdà kọ́ máa fẹ́kọ̀ọ́ ìmọ̀ ayé àtẹ́lẹ́ àti máa nà lè sọ́ọ̀tì ó ní àkàkùn sí ìtumọ̀ ìtàn yẹn wàkọ́ ìhá ó sì ní àkàkùn sí ìdítọ́fà ìtàn yẹn dúnà máa wá kọ́ àti alẹ́ yìí yàtọ̀ sí ẹni títẹ̀ àwọn títẹ̀ lè tẹ̀lé sí láti ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ yóò kọ́ ẹ̀kọ́ lára tó tẹ̀lé lágbájá sí lọ́bẹ̀ẹ́ ah, kó ẹ̀kọ́ bìrìbì ní àjọjẹ ọdún nìyẹn náà sọ̀rọ̀ mi máa tẹ̀lé bóyá láàrin ọmọláyà rẹ bóyá láàrin ìdílé kejì ìdílé kejì ni bóyá láàrin bàbá sọ̀rọ̀ bàbá mọ̀ ẹ̀ka ni tó àwọn ẹ̀kọ́ wa àwọn ọmọ àti àwọn kan síbẹ̀ ẹ máa rí àwọn àwọn ọmọ kékeré kan náà náà máa wá di ọ̀rọ̀ pé wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ báwo ló ti fẹ́ ṣe ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kò sí tọ́kọ̀ ní oṣù tó lẹ́wọ̀ tọ́kọ̀ máa bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó ti fa akọ́kíkọ́ nínú ayé nínú àwọn àyà nìyẹn olùgbé anaha kiri àyà àyà ní àyà ti láàyè nínú àwọn àjọ náà wọ́n yà á tẹ̀wọ́ lẹ́yìn bá kọ́ sábàbá ní àyà ti hàdà lọ́dí òun náà ní pé kí máa lò kọjá sábàbí tí ẹni tí wọ́n kọ́ fi yè yóò fi yóò fi yé padà ẹ̀sìlá ọ̀bí sọ́dà bẹ́ẹ̀ ní ẹ̀sìn màkúrì bẹ́ẹ̀ ní àtúntò àkùrùbá kọ́rọ̀. ويضاف المقاتل بمعنى عظيم ọ̀pẹ yàyà tọ́ kò sí ìbáṣepọ̀ ìbátan ìbárẹ̀ kò sí láàrin kò sí ìbátan tó ní làákàyè láàrin pé wọ́n pa màálù wọn fi oríkè kan tan ẹni tó kúkọ wájú kò sí ìbátan bẹ́ẹ̀ ètò ìgbọ́n sọ pé tọ̀ ọ̀rọ̀ ọ̀nà pé ẹ̀mí ti bẹ lára màálù yẹn ẹ̀ gbé e. tẹ bá ti gbé ara ẹni yẹn tètè torí ká máa ń kówó tí wọn bá ti gbé kó lára ẹni tí wọn ti gbé kó ló wúlò wọn àyàtọ̀ sí yẹn àlè rí ẹ̀mí gbé sílẹ̀ ní àti ọlọ́wọ́ yẹtàlónàkà ẹni rún wọlé rún mi amúlò rọ̀bì wà má àbúté tó mi rẹ̀ ní ìlà ọ̀nìyàn ọlọ́ni yẹtàlóra kàánì wọ́ọ̀rì wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ àtàbí nípa ìdí ìwọlé rọ́ọ̀bù mi ní àkùrẹ̀ rọ́ọ̀bì sọ́bí ẹ̀ nítorí ẹ̀ nínú àtẹ́lẹ́dà mi ni wọ́n máa ó ti tó nínú ẹ̀rìn mi ìlà ọ̀nì ìlà òtítọ́lọ̀ fún inú wọn díẹ̀ díẹ̀ àwọn ẹ̀ka ẹ̀mí mọ́tò ìdèmí lágbájá làkúrò yìí kó lámúlò àwọn akẹ́kọ̀ọ́ ti di báyìí rárá. tọ bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a múlẹ̀ bọ́ nínú àwọn àyà yẹn ànàbàyà ẹ̀kúrì lẹ́kọ̀ọ́ bí yá ìgbàláyà àwọn ọ̀rọ̀ pamọ́ alẹ́ ti yá sílò bí ẹlẹ́kìtì rà bí yàrá lè tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n ti sá àkìjà mí ní àmì lọ́ọ̀dì mí ní pàtẹ lọ́ọ̀dì àti ọ̀dẹ̀ náà nínú ìdẹ̀rọ̀ ọlọ́run bá ilé jọlá yáa ní màtàlá ìdàgbàlá káwa àbá yà wá nínú àwọn ọ̀rọ̀ náà. wọ̀gádà ni àwọn ènìyàn tàbá kọ ọ̀rọ̀ yẹn fẹ́ wá ó fẹ́ lọ́jú wọ̀nyẹ́ tó ilẹ̀ tó ti nà ó ti fẹ́ níbi ìdí náà. tòmà áti harọ̀ lọ́wọ́ má yorùbá yìí ló kó ọlọ́wọ́ àtàlàyé tí ó ti ó fi ó tí ó tàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún wa wọ̀nyí nà á dúró tó ìtọ́nà fi hàn yẹn kó ti fi ìyapa yẹn kó ti kó ìyẹn ìyapa yẹn kó fún wa wàhálà nígbà ìjà tí ìbá ti bẹ́ẹ̀lẹ̀ láàrin wa ti lọ́nà tó kọ́wa yẹn jẹ́ òṣèlú wa látara tọ́lọ̀ ọ̀pẹ̀lẹ̀ ìfọ̀nà yẹn. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ anamọ́ àtàràdà anamọ́ àtòkálà owó àtàràdà yóò fún máa dáná ìdúnwó amílùmí bá ń pè é ní táwọn ẹni rọ́ irọ́ ti máa ń bírọ̀ ni gbogbo irọ́ tí wọ́n bá pamọ́ yẹn ọlọ́run jáde ṣé ẹ̀kú tí wọ́n ti tẹ̀sẹ̀ láàbí wọn tí wọ́n ti mọ́ pamọ́ yẹn ọlọ́run jáde ibi ẹ̀kọ́ yorùbá wọ́n ní àtìtàkọ̀ ókè yí olóborí bọ́ba yóò máa rí ọ̀rọ̀ wọ̀ abẹ́ ìkó tòdodo àbí àbí yóò bọ́ tòdodo ẹ̀ńtọ́ta àtúntì báyìí bàbá yóò tòdodo ẹ̀ má sàrà rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ka ọlọ́run pé kí o lọ. gbogbo tí ẹ bá pamọ́ báwọn ẹni lọ pamọ́ ọlọ́run lọ. gbogbo kọ́mọ̀jà tuntun gbogbo ìgbìyànjú tí wọ́n mọ̀ sí káàkiri kọ́mọ̀bàjà tuntun ṣùgbọ́n bí wọ́n ti tètè ìlú kọ́mọ̀jà tuntun ni wọ́n ti ti tẹ ẹgbẹ́ ìwé mi ní òwe tó fi jà tuntun. ìrẹ́ padà lọ́jọ́ kan náà òwe tó bá fún kan lóde tí wọ́n bá wà òwe tí gbogbo ibi tí ọkàn yóò bẹ̀rẹ̀ já tó bí wò ibi tó fi kẹsí ọmọ ọ̀tá ìbá tà tẹ̀sán ọkọ bẹ̀rẹ̀. ẹsẹ̀ ti tú bí wò gbogbo bí ilé ti kù lẹ́ẹ̀kan ìbá kankan bẹ̀rẹ̀ já tó tú ibi wò ibi tó tiẹ̀ tó ti wò lè fi fẹ́ wò kò sí kankan bẹ̀rẹ̀ kó ti wò. já já wò bẹ̀rẹ̀ ṣé bá fẹ́ ti láyé wà ẹ má ti já wò bí yọ̀bà tó padà gbà tó bá rí gbọ́n wò bẹ̀rẹ̀ ìmí yọba máa kó nǹkan mo ti wò ó kò sí nǹkan kan. ee ìgbé yẹn bá máa wá ìwákúwá léyìn máa máa wà kó ní ayé káàgbọ̀ yẹ́dẹ́yẹ́dẹ́ ṣe o. tí wọn bá ti fi mọ ohun lọ tọba ti tọ a abẹ́rẹ́ nìkan bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọ ni ẹgbẹ́ káàgbọ̀ yẹ́dẹ́yẹ́dẹ́ ẹ̀rí. táwọn ènìyàn pa wọn ní olùjọ kan lọ́wọ́ àti gbọ́dọ̀ ọ̀lọ́tọ̀lọ́ sọ pé wọ́n lọ́ ọ̀rẹ́jọ́ àwọn ọ̀dọ́ dájú. Èyí ẹ̀ pamọ́ lọ́wọ́ síta. Ọlọ́wọ́ bẹ̀rẹ̀. Bákan náà, ọlọ́wọ́ bá ẹ̀rí tí ọlá ó tún máa yà ní wàhálì pé gẹ́gẹ́ bó tún ti wà ní kíra ọlọ́wọ́ bá tí ọlá bá wọn sọ pé. يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ولم يستخفون من الناس وما ويق من كفر ولا يستخفون من الله táwọn fi ń pamọ́ yẹn gbangba kedere ní ọ̀dọ̀ ọlọ́pàá wọ́n mọ̀ wá sí pamọ́ nǹkan pamọ́ yẹn bí ajá pamọ́ pamọ́ wọn ò tẹ̀lé ní pamọ́ pamọ́ kódà yàtọ̀ síbẹ̀ wọ́n máa lérò lọ́dọ̀ tí wọ́n yí pé àwọn lè pa nǹkan mọ́ pọ́lọ́ ṣùgbọ́n tí wọ́n lè pa mọ́ pọ́lọ́ kò lè pa wọn. torí pé wọ́n kó wa bá a mọ́ ibi yorùbá yẹn tó dàbá náà yọ̀ ọ́ mi nà lè pa ọ́ ọlọ́wọ́n bá fẹ́ pẹ̀lú wọn pẹ̀lú màá rẹ̀ nígbà tí wọ́n tí wọ́n ń gbòòrò gbèdégbèrò ọ̀rọ̀ tó ti pé wọn ò ní yọnu wọn ò ní yọnu sínú ọ̀rọ̀ tó ò ní yọnu sínú ọ̀rọ̀ wọ́n ti kí ni o wọ́n ti kí ni wọ́n pèsè pẹ̀lú ọlọ́wọ́n fẹ́ pẹ̀lú wọn gbà tí wọ́n sọ gbogbo rẹ̀ lọ́sẹ̀ wọ́gánà ọlọ́wọ́ bí máa yá ọlọ́wọ́ torí ẹ̀ ti a máa tó gbogbo sáǹdé lọ́dọ̀ àwọn ènìyàn ló ti pamọ́ kedere ó dà lọ́dọ̀ ọlọ́wọ́ bá ilé kọ́lá gbogbo táyì tó ń kọ́ nàgbà níwájú ọlọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tàtún arikọ́ nínú àwọn àyà ìtàgé ó dẹ̀ àtàfíìr ìwá wa ní sọ̀ra ìwá ní ní mi ayé tó máa lè fi sáà ṣe láàyè ọ̀gbọ́ ọ̀gbọ́ ọ̀gbọ́ ẹ̀sìn ìwọ̀jà ni. ìwádìí ní sọ̀rọ̀ nípa wípé ọmọ ènìyàn ọlọ́wọ́ máa pa nǹkan mọ́ nìkan tó máa bẹ̀rẹ̀ kí ọlọ́run yọ̀ lọ́dún. báyìí náà wọ́n máa máa yẹ kó pé ìdájú lé á kó tu ọmọdé ó tètè ju ẹ̀mí pa nǹkan mọ́ tó. mi máa lá yóró ìlà nínú tí ọ̀yọ́ náà mi báyìí náà mọ́ a dáadáa ọlọ́wọ́ bá tọ́ ọlọ́run padà fi ojú àwọn ẹ̀dá rẹ̀ tó kù ẹ̀wá wọ́n ti lágbájá pa. èyí wọn náà nínú ilé ilé ẹ̀kọ́ ẹ̀sìn ìkọ́ ìwọ nìkan lọ́kọ̀ ètò ètò oníyẹn náà ìjọ kan kọ̀ wá táwọn èèyàn wọ̀ wàhálà ìjọba wọlé ọ̀bẹ ìlú náà ojú ayé ìlú náà lórí. bí wọn bá fẹ́ wọ̀ fúnra rẹ̀ ló ti wọ́n wọ̀ wọ́n ti lè wọ́n tú láti ẹ mọ̀ ní pé tí wọ́n bá fẹ́ wọ̀ fúnra ara rẹ̀ lójú wọn wọ̀ tọ́lọ̀ bá ti dùn malẹ̀ lójú malẹ̀ tọ́wọ́ kò ní wíwèrè òkè wípé ní tó lè tó nkalẹ̀ fẹ́ nínú ilé tó kò jẹ́ kí táwọn yọ wọ̀ ọ̀fẹ́ kú ó ti wò pé kàkàkà bẹ́ẹ̀ tẹ́ bá wọ́n kọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tí wọ́n bá wọ́n lulẹ̀ náà wọ́n tún ní kàkà tó pè á lágbájá dáwọ́ tó. fún ara rẹ̀ lọ àwọn ọmọdé náà lọ síbi báyìí torí pé ọ̀fẹ́ ikú yẹn náà yọ padà tó wá kú lórí ẹ̀wọ̀n yẹn náà yóò wá kú tẹ́gbẹ́ kíláàsì lọ́wọ́ ìka tí ẹ máa tẹ̀lé lójijì ìka tí bàbá o ìka tí bàbá owó tí pé kẹ́yìn kan lọ bẹ wọ́n ẹni tó ti sáré sílẹ̀ kù bóyá o ti ẹ̀fọ́ ọbẹ̀ bomi ni yọba ti yọba kankan mi kí kí tẹ́lú bàyà tó fà fún sábà fi gbé síta tàbí ẹ̀kọ́ tààrà ọwọ́ ẹ̀ ti dáná wọn lọ́ba ìṣẹ̀lẹ̀ ẹjọ́ báyìí àwọn agbófinró bá mú. ẹ̀kọ́ ẹ̀ lọ́tún ní ọ̀daràn ojú ayé ẹ̀yà ló wele àbí ẹ̀kọ́ ni wọ́n bá kọ́ ní àwọn ẹ̀yìn wí o sọ̀rọ̀ ìhànà kan wọ́n bá kọ́ orúkún àwọn èèyàn wọ́n bá kàn ló lẹ̀ àti báyìí lẹ́yìn ọ̀daràn tó bá bá ọ̀yẹ̀ fi ẹ̀ wí ah túmẹ̀jẹ̀ ń ẹrù àwọn onílọ́rùn ẹrù tí wọ́n nílọ́rùn ni ẹrù tẹ́yìn onílé sọ ni bàbá níbẹ̀ kó máa fi máa fọ́ kókó tẹ̀lé ni. ẹgbẹ́ ẹgbẹ́ òní àwọn ẹgbẹ́ wọ̀ dára láàmú ọ̀dọ́ ó yá ẹrù ẹ̀ kíákíá tí a bá fún fún lómi níbẹ̀ ní ewu lọ́sẹ̀ ẹrù ká ha ọrùn bí wọ̀ àwọ̀ kú ẹrù òkú ẹlòmíì bá wà wọ́n ti jẹ́ máa hàn. kí wọ́n á lọ dé bí oṣù yàrá ìtẹ̀sí ẹ̀ wá tí òun gbẹgbẹ́ ń bẹ̀yìn tẹ̀sí wọn bá lọ. tí wọ́n bá náà fẹ́ bu àtìrí ó ti di kọjá pẹ̀lú tí wọ́n bá bẹ́ẹ̀ tó fi lè bu àtìrí ẹ̀. wọ́n yẹ bàbá bàbá wọn ti wá. wọn náà wọ́n ti kí ilé lọ́dọ̀ títí. dájú ẹ wá bàbá gbà ẹ wá bàbá gbà grandpa èmi ti rí grandpa èmi rẹ nìkan bẹ́ẹ̀ ni láti mo rẹ nìkan bẹ́ẹ̀ ni láti à ta lórí grandpa sọ mo ń sára mi à ń jẹ grandpa dájú yín ọ̀tọ̀ à ń bọ́ lóbi wọn ẹ̀ka lọ ẹ̀ka lọ nílé ọ̀sìn ní ojú wọn ẹ̀ka lọ à nínú ilé ọ̀sìn bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ tó tọ́ ṣé àwọn pé ó kù níbi ẹrù mara ní ẹ̀rọ wa rẹ̀. Ìdí yẹn pamọ́ lóru kí ló ti wọn náà fi pa àtàmọ́ tẹ̀gbọ́n tó ti náà. Ẹja náà ti o, ọkà àwọn káàkiri yóò. Wọ́n rí ọlọ́sàn lórí ìdílé báyìí. Wọ́n ní áà ilé ìmọ̀ta ni olùmọ̀ ọ̀rọ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ olówó yìí ní bá wa sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ tó fi inú ọ̀rọ̀ wá. Àwọn ọ̀rọ̀ tó wúlò tó sáǹfà rẹ̀. Ah! mo ní ọlọ́run lè lóòrù kí ló ń ṣe torí wo ya mo fa wọn pẹ̀lú ayé wo mo ti lórí ọlọ́wọ́ tó ta àtijọ́ ilé ọkọ̀ bá wa táyà yọ ní sàkọ́mọ́tì bí tó ti ti di omi sórí wọ́n tẹ̀sí ọ láyà bàbá rí ọ polówó gbàlágbàjà ẹ dákun ẹ pa òun lé ẹ má pa òun ta ẹ dín kú ta náà ẹ̀ẹ́dì wọ́lọ́lé rìdìgbẹ́láyà yìí mọ̀ bàbá yìí lè fi wọ́lọ́lé ẹ̀ mà jára sí jára sí lójú ló ń sagerege báyìí àwọn èèyàn yọ ọ̀rọ̀ àìsàn ọ̀rọ̀ àtúmọ̀tì onígbogbo ẹ̀ máa já kalẹ̀ mo fẹ́ sáwọn èèyàn wọn gbádùn ní lónìí àwọn ẹgbẹ́ ah! ah! àwọn àwọn èèyàn tó ń náwó bí àbáwọ̀ àbáwọ̀ gbé asọ́lórí gbogbo àti ní sáfù ìwà yìí gbogbo yìí wa kò yé wa ah. àwọn ní sáfù ìwà ni wọ́n ti dóòlù ẹ̀dá púpọ̀ ló ti rí jama àbí kọ́ lọ́wọ́ sáà tó ń wá ọ tọ́ba jẹ́ pé lọ́dọ̀ àwọn àtọ́jú ìgbọ́ lọ owó apá yẹn lọ́wọ́ ọ̀sẹ̀ tí ọ̀sán ní lọ́ba ti apá náà ló pé títí apá yẹn mọ́ mí ni àfàdé gbòòrò lé lórí àfọ àbáyé òbí òtù déwì. gbogbo tó ń pamọ́ yọ ọ́nà jọ̀ọ́ yà sọ̀rọ̀ yà sọ̀rọ̀ ẹdí kò fi ẹsẹ̀ ọlọ́run ọba wa bí ìfẹ́ bá wa ìtọ́lọ́run ọba ìfẹ́ bá wa ìdájọ́ torí pé wọ́n lọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ àkọ́tún dàtò. Gbogbo tá a kà pátá ọlọ́run fi àwọn èèyàn rẹ̀ tó tọ́wá ṣe olùgbàgbọ́ olùgbòlò lọ́wọ́ ní ẹsẹ̀ tó ṣe lọ́jọ́ ẹsẹ̀ tó lọ́n kó láti rí ẹ̀tọ́ pamọ́ òdìkú láyé kan tọ́ba báyìí gbàgbọ́ òdìkú lọ́nà lórí àyè tọ́ba dàbí ìyá wa ọlọ́run ọba ìrèké ọlọ́run pàtó ìjì rẹ̀. Jẹ́dọ̀ bẹ̀rẹ̀ wà ní èyí nà wà yóò dé nínú omi bàbá jẹ àti yà ọlọ́run mú mi ní súnmọ́ rẹ̀ ọlọ́run máa bẹ̀rù pé àtàlíkù làǹbà tẹ̀lẹ̀ sọ mẹsẹ̀ báyìí tọ̀sẹ̀ sọ mẹsẹ̀ báyìí tọ̀sẹ̀ sọ bàbá tó ti ṣe lẹ́nu ọlọ́run mọ́ mo ṣe tó tọ́ ọlọ́run ìgbàsẹ̀ tó rà lẹ́sẹ̀ tó di yà. èmi mo bọ̀ láti rí ẹ̀ ní ìgbẹ́ká yọmọ fún olùdí wàhálà èmi àfihàn nígbà kan jẹ́ dídé bẹ́ẹ̀. tọ́wọ́ tuntun máa pé tọ́wọ́ jẹ́ tí wọ́n dárí ẹ̀rọ ìgbà fún yóò dá. ṣé àtẹ̀ní táyì sára rẹ̀ aláti yóò lò ó. olùyàtò ti yá jẹ́ ní tọ́wọ́ dárí ìjẹ́ mọ́. àti wọ́n dá láti ní ká ló tó kù yẹn pẹ̀lú gbólóhùn yẹn kan dáàmà tẹ̀sẹ̀ yìí alákòókò yìí á sá fún ẹsẹ̀ yìí amatamu ìdáwó ìdí abatamuta wa tara títa kúrọ́lù ha ọdún náà wọn àwọn ọ̀rọ̀ wọ̀nyí. orí àwọn olùkọ́ wa ẹ̀jẹ̀ kíkọ̀rọ̀ wa bí gbangba wa ṣe ní kíkọ̀rọ̀ wa orí bẹ́ẹ̀ kíkọ̀rọ̀ wa bá a bá ti ṣe fi orí ká jẹ́ pé bẹ́ẹ̀ ní aláṣẹ fẹ́ kí gbangba wọ. dáadáa òní tí wọn náà ti lọ́kànlẹ̀ balẹ̀ sí ara ẹ̀yà gàgà ti fẹ́ pété àwọn ọ̀bá yóò kàn ọmọ ọkọ̀ kúlẹ̀ mọ́ pé mẹ́rin wa. èmi ni ó ń gbà tó ń ti àmọ́ tó ti lọ́wọ́ tó kúrò ẹsẹ̀ tó ọ̀tá sí i kúrò ẹsẹ̀ sáré sáré túnṣe bí ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà wọn àti wọn ti ti bẹ́ẹ̀ o ibi tí wọn náà wà tó kù lágbájá nínú ọmọdé ni ìjà sọ̀rọ̀ àbí ọlọ́wọ́ sọ̀hánà wọ́n dáná ẹ̀dá ọlọ́wọ́ bá kọ́ sí àwọn ìpínlẹ̀ àti ẹ̀kọ́ kan wà wọ́n sọ̀rọ̀ náà lọ́wọ́ sọ̀rọ̀ náà wọ́n bá rẹ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ wọ́n lè fi lọ. Oye, okutu wọn ti kiri, naa. tọ́ oníbèrè ìbéèrè pé ní ẹ̀ bá lọ sí sí ọ̀pọ̀ sílé ó gbé òkú bàbá rẹ̀ lọ́wọ́ kò yá rẹ̀. Oye wa tọ́ ní ẹ̀ bá fi sí ọ̀pọ̀ sílé ó gbó òkú bàbá rẹ̀ tàbí èèyàn rẹ̀ kan oníbèrè wa ní pé títí ìdílé tí wọ́n wí ẹni ẹ wá wọ́n wá dojú ẹ̀kọ́ kíkìlá dáadáa ṣé ìdojú ẹ̀kọ́ kíkìlá tá a bá ti nílé yẹn náà ó ti bá bá a ti wù sí ìjẹ́ títí sẹ́yìn náà á sọ pé rárá rárá ọba ọba rárá sẹ́nu kọ́tọ̀ ní jẹ́ ọ̀tọ̀ ní jílé ọ̀tọ̀ ní kébìlà ọ̀tọ̀ ní kébìlà bẹ́ẹ̀ kọ́ ni a ìjẹ́ ti wà nígbà tá a tún lé lẹ́yìn abá tó kọjú ọ̀gá kébìlà níjẹ́ ilé ìwádìí tó ti yàtọ̀ kébìlà àwọn bó ti jẹ́ ilé yẹn ti yàtọ̀ mẹ́rin ìjọba tó kọ mùsùlùmí lọ àwọn bàbá ilẹ̀ yorùbá náà ti di ibi àgbàlá akọjú mọ́ ẹ parí ẹ ogún mùsùlùmí ìdílé yẹn lọ ni wọn kọjú mọ́ wọn ti máa wo gábàtì rẹ pé ibi tí wọn kú tó ń kọjú dání tó ń kọjú dání tó kú ẹ bá ti níbẹ̀ náà tó ń ti kọjú ẹ dání ìwọ́n tó a bá ti sọ pé kò níbi ìyẹn kọ́ wulẹ̀ kí lájọ́ tó o bá kú níláyè dúdú ẹ̀ ẹ̀ tó ẹjẹ ká mójútó títí àwọn òkú wa sí oríṣẹ ní wọn sí àgbòlè wa àwọn náà ti gbogbo àwọn ọ̀rọ̀ bá ń bá fi òkú yẹpẹrẹ láàbọ̀ yẹpẹrẹ má wù wá lómi ẹni wọ́tà wọ́tà ni wọ́n ti sí lómi ẹni wọ́n sọ̀rọ̀ ni wọ́n ti sí ìta ni wọ́n tẹ lómi ẹni ti sọ̀ ẹlòmí wọ́n ti sọ ti dáìní tí wọ́n ti sọ ẹlòmí ti débù wọ́n ti sọ ẹlòmí ti bẹ̀rù àbí ẹnìkan ọkọ̀ mọ́tí táwọn ẹsẹ̀ nítorí ààrẹ tó ti mọ tó ti gbé kódà nínú yàrá lábẹ́ lábẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá yìí sáré wa ọlọ́run ṣe àlùfín àti ọ̀pá náà ọ̀lẹ́ òṣèlú ọ̀gbìn náà. wọ́n ní kí obìnrin kó fi ọjà kọrùn àbí kó fi dé wọn ìgbé tọ́tọ́ bóyá obìnrin ló gbé wọn lè wọn fẹ́ kí wọn ọ̀rọ̀ wọn ní tọ́tọ́ àbí ọ̀rọ̀ lókè ìgbà tó bá dé wí níṣe ni ìrìn ọba ti ní yí ẹ̀dá ọlọ́pàá lára rẹ̀ kò lè lu ọdẹ yẹn lè fi wọn lẹ́yìn náà tọ́ba ti lè jẹ́ wípé fífi ọdẹ tí wọn yẹn tọ́fẹ́ fi tí wọn rẹ̀ yẹn kò lérò bá kó fẹ́ fi tó káàkiri láti kàn ọkọ̀ rẹ̀ náà lọ́fẹ́ ṣùgbọ́n táyà pé yọba tí yóò sì tẹ́lẹ̀ kẹta pé kó sì má jẹ́ pé ìlera kan tàbá burú kan bẹ lẹ́yìn kó tún lọ tẹ̀ yẹn bóyá tó gbé gbàtọ́ bá lọ tán irun rẹ̀ tó ti yọ̀lọ̀ dájúdájú yọba tí tí ó máa ń pamọ́ ètò àbúkátà fún ọmọ ẹ̀mọ́lódà yìí tàbí ẹ̀kọ́ irun yẹn ọ̀kẹ́ máa dùn ìlú ọkẹ máa lọ fífi wá jẹ tó ti pé yọ parí ìkọjá ni ọmọ àlò àmọ́ tí ọba ti ní ẹ̀dọ́ lọ padà kí wọ́n ọjọ́ lọ lásán òun náà níbẹ̀ lábẹ́rẹ́ tí ó sì ní ní láì ní kẹtí sì lè padà wá bá irun rẹ̀ ní ìdíkọ́ fi kàkà أشهد أن لا إله إلا الله